Gàǹsáré ayé wọ́n rántí ọ̀run ẹ̀dá ò mọ̀ pé afẹ́ ayé yìí gan kò ká ayé gbogbo kómìnì kómìnì bó ti wù kó jẹ́ ìyẹn á di ìtàn sí ilé ayé ni kò kọ́ ọ̀run ẹ̀dá ń sáré ayé wọ́n rántí ọ̀run ẹ̀dá ò mọ̀ pé afẹ́ ayé yìí gan kò fáyé gbogbo kómìnì kómìnì ó ti hùn kó jẹ́ ìyẹn á ti tàn sílé ayé ni kò kọ́ ọ̀run. àpọ́nbẹ́bù rẹ̀ yìí ẹlẹ́yin dúwẹ̀gẹ́ ọmọ dára tán ó ẹ̀ ó dẹjọ́ ẹlẹ́yinjú àánú ṣá ló jẹ́ kó jẹ́ kí ló wá ṣẹlẹ̀ o ẹ̀ sísá wa. ẹ yé mo kà gbọ̀ngbọ̀n kí n tó wọlé o ẹ yé mo kà gbọ̀ngbọ̀n kí n tó wọlé onílé èdèdè bá kàn wọ́n kí n tó wọlé tó ẹ̀yin tó lẹ́yìn ẹ̀yin ìyá mi ò sọ ìmọ̀ mi. mo kí ìyá mi àwọ̀

lẹ́sí mu tíì kò sẹ́yìn tẹ́mi mu ní àrùn mọ́lẹ̀ ni ó mú ọ̀kà rẹ̀ bọ́ ṣe fún ọ ní nǹkan ọkà yóò balẹ̀ ẹ bá ń dájọ́ rẹ o ẹ fóònù náà lọ́kàn ah, balẹ̀ kí inú rí ó dùn kára rí ó yá o. kí ló fẹ́ rà. mo fún yín ní kẹ́ fi máa tọ́jú ara yín kẹ́ máa freshen up. Ah, èmi ò yọwọ́ èyí náà irú ọmọ yẹn ní pèsè owó tèmi fún mi tó irúmọyẹ ó ní kì í ṣe bọ́ǹfìtà nìkan ní òǹgbẹ́wé o ó lóun tún fi owó ńlá ńlá owó raba yìí bí ó lóun fi mọ̀ ó àlùjẹ́nu ajé ìwọ ni ọgbà filé lọ filé bẹ́ẹ̀. tó ẹjọ́ dùn ṣe ẹjọ́ kọ̀ọ̀kan rí ó balẹ̀ àwọn ọ̀rùnmọ̀lẹ̀ ní kí ọ̀dàdà wọn lọ́ọ́ ṣeun wọn àná sí wọ́n lọ́mọ mi tẹ́yàn bínú ààrẹ ni mi ò lè ṣe ìtọ́ ṣe yìí wọ́n ní lórí èyí tó wá ṣe yìí ọlọ́run ó tún ṣe tuntun fún ọ wọ́n ní ibi tó bá mọ̀ pé ó kù sí nínú ayé rẹ wọ́n ní ọ ṣàlàyé ọlọ́run ṣe tán láti fọ́ọ̀tì ọ gbígbẹ́ ẹ̀kẹ́ fọ́ọ̀tì ilé ọlọ́run ṣe tán àti fọ́ọ̀tì ẹ̀ gbígbẹ́ aláàmú ṣe fọ́ọ̀tẹ̀ bá ògiri wọn lójú òsì ní tì ṣàlàyé wọn gbọ́ ẹ ṣeun màmá a máa ju yín ṣe ẹ wo màmá gbogbo iṣẹ́ tẹ ṣe fún mi bí mo ṣe ń ta bẹ́ẹ̀ ló ń dún ẹ wò àyàfi ọmọkùnrin kan mi ò mọ bí tiẹ̀ ṣe jẹ́ ó ti gbé mi lọ sí italy àti lọ ṣe shopping ó ti ná burúkú owó fún mi tó yẹ pé ọkùnrin míì kò ní fẹ́ nárú owó báyẹn kó má mọ ibi tí ìlú ti ń dún mo ti bọ́ra kí ni arákùnrin yìí ló mi fún báyìí ló bá yarí lónà òun ò ṣe mọ́ màmá kò ṣẹlẹ̀ rí i kò ṣẹlẹ̀ rí kéèyàn rí mi báyìí kó wá yarí pé òun ò ṣe mọ́ àá. òun ò ṣe mọ́. ó ní òun ò ṣe mọ́ màmá kò ṣẹlẹ̀ rí. èyí ló wá mú mi rò wípé ó ní láti jẹ́ wípé nǹkan kan wà ńbẹ̀. ọmọ ọ̀dọ̀ àgbà nù ọmọ ọ̀dọ̀ àgbà ni wọ́n ti ro lágbára ọ̀rìn ó kàn ṣe á díẹ̀ ọmọ tiẹ̀ náà kù díẹ̀ káàtó ni ìyẹn ó kù díẹ̀ káàtó yìí. àmọ́ màmá ẹ wò mo fẹ́ kẹ́ ẹ mú mi rìn mo fẹ́ kẹ́ ẹ ró mi ní agbára mo fẹ́ di aláṣẹ ayé mo fẹ́ di apàṣẹ mo fẹ́ máa pàṣẹ mo fẹ́ kí ẹ fún mi ní agbára àràmàdà tí agbára ayé kankan ò lè rí tó jẹ́ wípé kò ní sí ọkùnrin tó máa nira fún èmi ọmọ láti mú. omi mo bọ̀ ṣe o àmọ́ tá a mọ̀ ọ́ lò sí i èèyàn bá ní ìwà ìwọ lọ gbọ́dọ̀ wà àtìrò mẹ́sẹ̀ ò lè ní tí mo lè pé ọmú wá yìí o wọ́n sì gbọ́dọ̀ wá kan. ọ̀bọ mi iṣẹ́ ti débi ṣíṣe nu ṣùgbọ́n ọmọ sì wọ́kùnrin olókìkí mẹ́ta tó o fẹ́ pàṣẹ fẹ́ẹ̀gùn pàṣẹ fáwùsá káàkiri àgbáyé òkìkí rẹ gbọ́dọ̀ làmìlàaka. màmá olókìkí tó láàmìlàaka mẹ́ta. màá rí wọn ọkùnrin ò gbọ́dọ̀ rí mi kó sọ pé òun ò lóbìnrin ẹ fi dá mi màmá màá mú wọn wá. ọgbà ọgbà ọgbà ọdún fún mi kan à ń kọ́ wọn bọ̀ hàn ìṣá aláàfẹ́ bẹ́ẹ̀ ni ìwọ ògùn ni àbẹ́jẹ́ rẹ̀ ní ọ̀mù oníbà àti ìṣe wòmí kò ní dandan kọ́ mọ́ wá yìí mọ́jọ́ fura sí ọ àbọ̀rọ̀ mi ò yọ tá ọ bá ti rí kan ṣẹ́kù ọmú wọ yàrá ọ̀sẹ̀ bá ṣe wọ́n ṣe lẹ́yìn àtọkùnrin àtọbìnrin tí wọ́n ṣe ní ilé ẹlẹ́nu gọ́ńkẹ́ <laughs> tẹ́ ẹ bá ti wọlé tẹ́ ẹ ṣe ń tọkùnrin àtọbìnrin ṣe nú yàrá gẹ̀rẹ́gẹ̀ tí bá ti dà sí ọlá dọ́gbọ́n mú aṣọ funfun ẹ̀kọ́ bá ara bá ọ̀fùrà fi sínú báàgì mọ́jì orí yóò kàn mí lára yìí bẹ́ẹ̀ lọ́ọ́ ṣèkejì ẹlẹ́ẹ̀kẹta náà jẹ́ ojú olókìkí tó mílàmílà ká tó mílẹ̀ dìndìndìn ṣíọ́. Sure sáàmù wa ilé kọ́tún ṣe bí tí ì ṣe wọ́n wàá ṣe bó ṣe yẹ kí n ṣe wòmí àlùjẹ̀nú ajé ó là wà fún ìṣẹ́dé wòmí ó tún wá kú bí kan o ẹlẹ́ẹ̀kẹta wà yìí o ìbá lọ́ọ́ ti kó sílé tuntun mi ó sì àyè kan sì wà tó lè jẹ́ bíi kọ́nàkọ́rọ́ ń dú tí èèyàn ò ní máa bọ́ ọ débẹ̀. màmá àyè pọ̀ nínú ààyè tó pọ̀ lọ́ọ́ ti wá yanjú kan ọ̀dà kan yàn á wà wábẹ̀ á wà dí gbogbo agbára yìí á wà ró gbogbo ẹ̀ lágbára lábàáyá àmọ́ àlùjànnú májẹ́ làbàwá gbé e bẹ̀ ó wá kù wọ àṣẹ ẹnìkan òní ò mọ ṣàlátọ́kùn rẹ òní ò tọ́ ọ sọ́nà wòmí tá a bá ti fẹ́ wọlé ọjọ́bà lára o ọjọ́bà jẹrọ o. ó tán ọkùnrin dáràn mọ́ ọ lọ èmi kò sọ bẹ́ẹ̀ omi gbogbo àṣẹ torí àṣẹ ni ọ̀ka ni ọ̀ka nígbẹ́ tẹnu kọlọkọlọ ń bẹ lẹnu ká lákọṣẹ tààrọ gbèsùgbà bẹ náà mi. Ọlọ́run mọ̀ tí mo láìkì yìí kí n máa wo àwọn bóyá captions àbí kí lẹ máa ń pè. caption. pé kí n tiẹ̀ máa wò fortunately for mi bí mo ṣe rí nọ́mbà ènìyàn inú mi dùn débi rí pé immediately báyìí ni mo bẹ̀rẹ̀ sí ní pé mo wá rí pé ẹ̀ gbéraga kí n snob èèyàn èdè kì í ṣe oníṣìnà ṣé mo tó bá pẹ́ àwọn ẹlòmíín ni téèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní pé wọ́n báyìí wọ́n á ti máa ṣe wọ́n á ti máa bọ̀ mo rí pé in fact ẹ wà responsible. Um, anyway. nǹkan tó wá jẹ́ kí n wá rí gangan ni pé mo ní interest nínú iṣẹ́ yín yẹn yà ohun mi kì í máa sponsor yín ṣe wá rí o gbígbá fún mi gba profit mi ò ní gba profit ó kàn wù mí torí pé mo like yín látọkàn mi kí n kàn máa kówó fún yín kẹ́yìn dẹ̀ máa shoot film. <laughs> irú yín sọ wọn o ẹ ní profit ẹ fẹ́ máa sponsor wa irú yín là ń wá tírú yín báyìí bá pọ̀ nílùú àwa artist producers directors gan a máa láǹfààní láti máa carry out àwọn nǹkan tọ́lọ́run fún wa láti jẹ́ káwọn èèyàn mọ̀ ọ́ ṣùgbọ́n nígbà tí a bá ní ìmọ̀ tí owó yẹn tó láti carry out àwọn nǹkan tá a fẹ́ ṣe kò ń lè sí quality ń bẹ. kò sí problem <laughs> Mr. Fashola. Um, Auntie Dara. Ṣé ẹ rí ètò ẹgbẹ́ wa yìí? Ìṣe pé àwa náà ò but ṣé so rí sọkúsọ tí wọ́n máa ń sọ nípa àwa oní fíìmù àwa oní tíátà ló máa ń bà wá but nígbà tí èèyàn bíi ti bá ìgbé wa ṣé àwa sọ pé no nígbà tá a kì í ṣàmù. Ah, but eh, ẹni sùúrù ẹ jẹ́ kí n pe àwọn tá a jọ ń lọ ṣe pa ti set tẹ́lẹ̀ ẹ jẹ́ kí n pe wọn. Mr. Fashola. ẹnu <laughs> eh, eh, ẹlẹ́wọ̀n ọ̀la jọ sọ fún location bus driver yẹn kó máa gbé kó máa gbé wọn lọ kò sí nǹkan kan ẹ mọ káwọn èèyàn lọ kó wá sọ fún mọ́nítọ̀ kó mọ́nítọ̀ dáadáa kámẹ́rà DOP kò sọ pé mo lògùn jẹ̀dí lánàá ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ kò sí nǹkan kan ẹ má dìrẹ́ tiẹ̀ lọ ẹ má dìrẹ́ tiẹ̀ lọ. Hello, sister. Ṣé ẹ jẹ́ ọ̀gbìn kárẹ́bù? Ó ẹ̀ mọ̀ mí ni ara àwọn welfare officer tó máa ń gbóúnjẹ wá fún invited pastor Samuel Adébáyọ̀. ẹ má bínú ẹ mọ̀ tó pé chicken là ń ṣe ibà ni kò jẹ́ kí n yọ iṣẹ́ ẹ̀ ti sọ fún ọ pé ẹ̀ ń bọ̀ ṣá. iye àwọn mọ̀ pé mo bọ̀. bọ̀ ṣe mo rú mọ́. room three O. one. yes room three O one yẹ àmọ́ mọ̀ bẹ́ẹ̀. ẹ ṣe gan-an. ẹ gan mọ̀ wọ́n ṣe ń wọlé gan sí i. ah omi pé mo lọ́ọ̀kì. ẹ ṣe gan. ẹ ṣe gbogbo Yes, Daniel. Welfare officer. Okay. ẹ wà lára àwọn welfare committee ni. bẹ́ẹ̀ ni sà. ok ah, sista Esther ńkọ́. ẹ wọn lọ gbóúnjẹ fún àwọn other invited pastors. all right all right. Ah, kí lẹ gbé wá. porridge ni. porridge oh that's good it's nice ẹ ṣé. ẹ wọlé. ok sir. ọmú tà kọ́kọ́ wá ọ̀lẹ́lẹ́ sáàtà lónìí wọ́n sì mú tẹ lẹ́ẹ̀kejì wá ọdẹ mọ̀pọ́ lórin ni tó ti èwo wá lè yí. <laughs> màmá tí n bá sọ fún yín ẹ nírọ̀ ni mo pa ṣé mo pásítọ̀ Samuel Adébáyọ̀. Yeah, yeah, what's yeah, yeah, yeah gambo ti ti wọ́ ṣùgbọ́n ọmọdé ò lè ṣe ó mọ̀ ṣe ṣe ọmọdé ṣe kẹ́rọ̀ fún mi ẹ̀jẹ̀ rẹ̀ ṣàbí ọ̀gá lọ kọ́ mọ́ dúró lọ́rùn n ò sì bínú ọtí wọ́n mú lọ́ọ̀yẹ̀. màmá mo sọ fún yín wípé pásítọ̀ Samuel Adébáyọ̀ òun ní ẹlẹ́ẹ̀kẹta. ṣé inú ilé yín lè yí ń gbé torí ìtẹ́mi mọ̀ àìrọ́ kò dé ẹ̀gbọ́n rẹ̀ dẹ́gàn èyí tẹ́mi mọ̀ ìlú èkó náà ní gbé nígbà kan rí ìjà ló wá sí nàìjíríà béèyàn ṣe tìrẹ tí lajú afọ́jú tí jókòó dìde tí máa rìn èyí la múra bọ́ọ̀lá wọn ò fẹ́ràn sọ̀tòótọ́ yìí ti ti bọ́ ni. ṣùgbọ́n yìí mọ̀ pé pásítọ̀ Samuel Adébáyọ̀ ilé eh. ó lókìkí ju president. ẹ̀yà yìí sọ pé lèmi ti ẹ̀rọ kan wí pé president ni. ó dáná mo wá fẹ́ bí yín ǹjẹ́ ọkùnrin kan wà lórí ilẹ̀ erùpẹ̀ yìí tí obìnrin ò lè mọ̀. bẹ́ẹ̀ ńlá kéèkì rí kò ṣẹlẹ̀ rí àfẹnitẹ́lẹ́dùmarè bá ń bẹ lẹ́yìn rẹ̀. Ah! obìnrin àtẹnitọ́ ọmọ yẹn ah! tó mu wá ìbà lónìí o ìbà tí yọ o ìbàjíwà oòrùn ọ̀ṣọ́dọ̀dọ̀ pàmákí kùtùkùtù ọba ìṣà tó ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ ìrúnmọlẹ̀ ẹjọ́ ṣe ń ṣe mọ́tòdó tì mí ẹgbà ó ẹtí ìṣẹ̀ṣe àgbà ìpele ẹlẹ́ẹ̀kejì wà yìí o lè tó bẹ́ẹ̀ kíjà sínú ilé kan wọ́n ní kí ni kìrẹ̀ kẹ́ẹ̀kan wọ́n mú ọrìnrìn àjò kan sọ́rìnrìn àjò tí wọ́n mú ọrìn yìí ó padà wá ni. màmá ṣé wípé ẹ máa mú mi rìnrìn àjò. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni èdè ní ìgbéyàwó ẹ máa ah, tú. sọ́ọ́lù sọ́ọ́lù sọ́ọ́lù sọ́ọ́lù. ṣé kò sí ẹ̀ lọ́gbọ́rọ̀ sórí ara tá à ń sọ nìyẹn ṣọlá ẹ kéèyàn máa ṣe ìpè fáwọn nípa yẹn nígbà tí géńdé ọlọ́run wà nílé tó ń láago bá nígbà tó ní sí fáwọn tó máa fẹ́ yàn àbí. kò dẹrùn kò dẹrùn. pàápàá jùlọ tí ẹ bá tún jẹ nǹkan tó gbóná lọ́wọ́ èèyàn máa làágò ni. mi ì tí ẹ wá jẹun o. ọ̀gá ọ̀gá sáré balọ̀ sáré balọ̀ ẹ jáde. mi jáde kí la fẹ́ lẹ ṣe ń gbòòrò náà ká jókòó síwájú ìta ká máa ogun tó ń lọ ní ilé àti tó ń lọ ń ta. àbí àbí ó dà mọ́ ń bọ̀. ọ̀gá yìí lálọ́. olóṣì. àdàbàgbé gèdè bí èmi tẹ́ kí mò ń kúrò bẹ́ẹ̀dì ibi tó ṣe fẹ́ẹ́fẹ́ẹ́fẹ́ lẹ́yìn tí mi yà ṣe ní ṣe wọlé àjọ máa rí méjì ṣàdàtọ̀ wà àwọn yẹn lẹ́yìn pé òpin wá sí tọ̀dọ̀ mi ò ẹ̀ yàtọ̀ sí yẹn bàbá mo ṣe wà lára nìlú etí lọ. ara máa ń pẹ́ ara máa ń pẹ́ sí i. èmi náà súnmọ́ wàá báyìí mo tẹ mo fẹ́ fi kọ́kọ́ wọ̀nyí mo bọ̀. ọdẹ ó ń tan ẹ̀jẹ̀ kẹ́fì kan hàn gbọ́dọ̀ ṣẹlẹ̀ yà. bàbá lálọ́ọ̀dù ẹ wọ àwọn pẹ́ nẹ́pà yẹn ìpèlú yẹ ká máa gbé wọn ṣe bẹ́ẹ̀ ṣe sọ yẹn ẹ wo owó tá a sọ láti. Solomon Solomon torí ẹ lọ sórí bó ṣe dúró yìí ooru mú mi ni mo sí apá báyìí díẹ̀ má jẹ́ kó rú mú mi. afẹ́fẹ́ agbábí wọlé. so ìwé ìmọ̀ tẹ́ ń pè ní cross ventilation afẹ́fẹ́ bàbá ìwá afẹ́fẹ́ bàbá ìwá kó dẹ̀fẹ̀ sí ẹ̀ lára. sanlẹ́wọ̀n ẹ̀ bàbá di bàbá ẹ̀ má gbé bisu. ẹ dára ẹ wọkọ tí mo sọ fún mi. bàbá la ń lọ àwọn nẹ́pà mórí wọn. ṣẹ́ni nìkan bíi owó oṣù méjì tá a san sẹ́yìn. bẹ́ẹ̀ni wọn ò yọnu owó ilé ìgbà yóò wọlé o mo rí ọ ìyá ń ṣẹlẹ̀ mo rí ẹ mo rí ẹ mo rí ẹ láti ìfìlà àbójú wọn wá sọ́bí. bàbá wọn lọ. ọmọ gbàgídà. bàbá yóò lọ. bàbá akẹ́kọ̀ọ́ ní ẹ̀mí. ẹ sì rí ni yẹn. ìtumọ̀ bẹ́ẹ̀ dúró látàrọ́ ni yẹn. ẹ̀ka ẹ̀ lẹ́sọ̀ ẹ̀ṣọ́ wọn lórí rárá. ẹ sì rí ni yẹn. láti over forty five minutes ni mo yanjú ní kókóró báyìí sojú mi ló ṣe gbọ́ ẹ̀wù tó wà lórí ìyáṣẹ́ rí sojú mi ló ṣe inú bẹ́ẹ̀dì ẹ̀sán lé èyí tí mo máa ṣe ni pé tí ọkọ ẹ̀ bá ti ti travelling dé màá wá pèsè pé bàbá ṣe rí. ẹ máa sọ fọkọ ẹ. ìwọ náà máa ní time fún ìyàwó ẹ travel ojoojúmọ́ ò dáa tó o bá rí tí Solomon máa ń fi ojú ìyàwó ẹ lórí bẹ́ẹ̀dì ah, ẹ̀rù abẹ́rẹ́ kó máa fún lówó ni adẹ́rù kì í má bínú adẹ́rù máa ṣàtúnṣe tẹ́. ẹ fẹ́ lé mi kó ló lé ènìyàn o. ṣé lè bínú ni. o lè ti ẹ̀ pààyàn. Ah, ìwọ náà tó fọlọ́ àbí ẹ̀sìn. ẹ tó bá jẹ́ ìyẹn ni kò sí wéèrè. ẹ ọlọ́dì náà lọ. àyè sì wá láti tọ́ ọmọlúwàbí ẹ̀ ṣe. ẹ ṣe gbẹ́ lápárí ni mo àtòdè jẹ́ o. Ah, ẹ̀jẹ̀ nídìí ẹ̀. ẹ̀jẹ̀ ah. nídìí ẹ̀. àtàrí ilé ẹ̀ ti bá tòdè jẹ́ ọ̀rẹ́ bí. báwo ti wá fẹ́ rà mí fún yín jọ mi ẹ̀wọ̀n mi. original ni. ọ̀dọ̀ yánà mo ti rà á. bá a ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbé ní ilé landlord wọn aláwọ̀ ti sanwó ilé àwọn n ò ní láti ṣòro fún lálọ́ọ̀dù irú ìkọ́lé. mò ń gbèrò bí mo ti fẹ́ sanwó ọdún mẹ́jọ ọ̀lẹ̀ báyìí. ẹ̀tọ́ ẹ̀bù lálọ́ọ̀dù ẹ̀pọ̀n lé ẹ̀ mára kọ́kọ́ fún ẹja abẹ́ bá sọ bẹ́ẹ̀ ẹ̀bù àwọn kan fún lálọ́ọ̀dù inú àyọ̀ sí adẹ́màṣàgbà pàyín náà máa kọ́lé òun kan ṣe ní ju ọ̀gbọ̀n lé. torí pàwọn aráalé ò lóko ni. aráalé gbọ́ mọ́ mọ́ra ni àgàbà ń pò gèdè inú ilé ibi pẹ̀lú ilé ògbọ́ ẹlẹ́dẹ̀ àwọn ẹlẹ́dẹ̀ gbọ́ àǹtírí ni. gbogbo owó tẹ̀ ń pa ẹ̀ ẹ̀ wò ó kí ni kí ló ṣẹlẹ̀ báyìí. Ah! iná bọ́ jẹta. sínú lè wá yìí. ẹ jọ ẹ jẹ́ a máa mọ ìyàwó tá a bá fẹ́. ó dáa èmi lajú lẹ̀ ńgbà tí mo fẹ́ fẹ́ ya ṣẹ̀rí ni. exactly ẹ gbọ́dọ̀ àwọn arínú lẹ. exactly ọmọ tó dáa ni ọlọ́mọ yorùbá ti sọ wípé obìnrin tí yorùbá ti dáa ọmọ mi ò lè dáa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. nǹkan ah! sọ̀rọ̀ ẹnu lẹ́yìn o bẹ́ẹ̀ni kan pariwo bí ní ọ̀sán ìjẹta fífín fífín fífín fífín nígbà tí a bá ń fi oró. ìrora lórí burúkú olè wa ń lo bẹ́ẹ̀ni tí ọ̀dà tẹ̀lé wọn dànù. Solomon o solomon kan náà eh. olórí burúkú. lọ́sàn kankan ni o. láì lọ bíṣẹ́. during the day tó fẹ́ pọ̀ ọmọ ọlọ́mọ ni. kò tẹ̀ tó wá sọmọ ọlọ́mọ hmm. ìyá oníyà lélẹ̀ yìí. olúwa ti rí oníyà ah. lálọ́dọ̀ iná rí nǹkan. ẹ̀dùn ṣe é ṣe yá àbàdàn. yá lọrin. ṣé yá sá. yá sá kan yá kájọlá ni. ẹ ẹ tí mo sọ̀rọ̀ yìí tó bá rí àdìbẹ́rẹ́ tó wọ̀ tó dákẹ́ nígbà tí ọwọ́ solomon ba ìyá ṣẹ̀rì wọ́n á gẹ̀ẹ́sì ọ̀tún ìyá ṣẹ̀rì báyìí wọ́n á gẹ̀ẹ́sì Lagos ó wá mú ẹsẹ̀ òsì ẹ̀ ó wá gẹ̀ẹ́sì bìíní ló wá ń kó náà bò ní ẹ̀rọ eh, thank you i love that thank you thank you god bless you god bless you god bless you ẹ̀rọ ìlànà tó lè sá ẹ̀rọ rẹ̀. ẹ̀dùn ni ṣé ìyá ṣe ìdílé kejì. ìyá ṣe ìdílé kejì ó ti fẹ́ẹ́ lọ pa yorùbá kankan mẹ́mọ́. Baba. ẹlẹ́ ó mú ẹsẹ̀ kan ó gbé sí Lagos ó mú kan ó mú sí Benin ó wá sọ ẹsẹ̀ ìyàwó tèmi di Lagos tó Benin. ó lò tọ́ba tábàtàbàtà ni kí o kò lọ sí ìyá sílẹ̀ lẹ̀. sódà ẹ̀dá akéètò fọwọ́ ara mi ṣe ra mi. kí ló èyí sóore mo sóore mélòó la ti múnú tí mo rà fún tẹ wá yóò tẹ̀ sọ katakata. lójú ìwé ti yé mi yẹn o èmi báwo ló ṣe mọ̀ pé yàwó ẹ ló lẹ̀kẹ̀ mẹ́rin níbi sáìdì ikùn ìyàwó ẹ báyìí bẹ̀rẹ̀ bí wà ń bẹ̀ àti àmì ọ̀run mo fọ́. ẹ wá ṣe ìwà ń gbà àwọn tọ́jú ọmọ yìí kékeré. solomoni fẹ́ pa mo yọ ọdún báyìí nínú òkòkò báyìí ni tó gbé gbogbo bẹ́ẹ̀ báyìí tún wọ́n wọ́n wọn ò tó dídé àwọn ah, àtúwọ́ ò tó dídé ṣé ìlọsibẹ̀rẹ̀ capsule bẹ̀rẹ̀ ṣéjú ẹ by the end ó tó three hours sẹ́mi àbú yọ bọ̀. landlord oh. ṣé tẹ́ ẹ sọ ìwọ tán ni. sọ́dọ̀ máa wà mẹ́mú ìmẹ́pà nígbà tó jáde ìyàwó àbúkù ti fẹ́ jáde mo dúkùú tí ọlọ́run ẹnu ọ̀nà ni ẹ dadi dadi ah! ó kọjá bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ tó bá gbọ́ alágbẹ̀dẹ fínọ́fì ah! fínọ́fì ó ní ká wẹ̀rẹ̀ lẹ́wọ̀n kò sí mo kàn fẹ́ dágbére pé kí n lè dágbére fún àtìláńdọ òbí tí mò ń lọ. ẹ kí ló wá ṣẹlẹ̀. Ah. Ah. àìwí ah. bẹ́ẹ̀ kà kú síbi arúgbó ògo lójú ọlọ́run lèmi ìyá ṣẹ̀rí èmi ni mo sọ gbogbo ojú tó ṣẹlẹ̀ ń jẹta fún ọkọ ẹ. pé kí ni. bí Mr Solomon tẹ́nàntì ni bó ṣe gbé ẹsẹ̀ kan sí Lagos tó wà gẹ̀ẹ́sẹ̀ kan sí Benin. lánàá ẹjọ́ tó wà ẹ̀ ẹ̀ ẹ̀ wọ́n ní ẹsẹ̀ kan ní báyìí ìkan báyìí wọ́n wá sọ ní Lagos to Benin. exactly ah! mr sanwó àwọn fínámà ló wá gba no no no tó bá fún wa. bàbá ọ̀rọ̀ mi mi tẹ fẹ́ gbà yọ sí mi ni ṣé mi tẹ fẹ́ gbà yọ sí mi ni nígbà tẹ sí kọ́wọ́ ìyá kúbúrà tẹ gbà nígbà bàbá fún mi. ìwà wà pẹ̀lú ẹ̀. màjá bí wà. ẹ wo èmi á fi ẹ padà má fi ẹ ok. má fi ẹ ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ ti lọ nìyẹn ni ẹ̀dẹ̀ tó pé bóyá mo wà lórí fóònù ẹ̀ tí ẹ̀ lè dúró pa ẹ̀ máa mo ti fẹ́ máa lọ o ẹ̀dẹ̀ ń kánjú kúrò kí ló dé tó bẹ́ẹ̀ yẹn. mo sọ fún ẹ sìn onímọ̀ ìdí ẹgbẹ́ ẹ ló wà ní mo sọ fún ẹ. ó dáa mo ti gbọ́ lórí ọ̀rọ̀ wa àjọsọ ńkọ́ báwo ni. èwo nínú àwọn ọ̀rọ̀ yẹn. èwo ni ẹ rántí ọ̀rọ̀ ta sọ ni. màìdí àrọ̀ pọ̀ èwo ni kókó tó jẹ́ kókó bẹ́ẹ̀ ni kò sọ fún mi. ó dáa o ọ̀rọ̀ àwọn ọmọ yín sísá ọmọ mi àmì ìgbàgbé àwọn ọmọkọ́rọ̀ wọn jẹ mí lógún gan but títí alẹ́ àná tá a fi sùnmọ̀ yín ṣàlàyé fún ẹ pé. mo ṣe wà owó pọ̀ lọ́ọ̀ mi owó ẹlẹ́dàá wọn kan ń gbọ́ sórí ṣe ìrànlọ́wọ́ kan fún mi yá mi ní owó yìí tó bá ti di mountain báyìí owó tí n bá kọ́ gbà báyìí máa fún ẹ dẹ́ máa tún fi èlé lé bó ṣe five hundred thousand máa tún fi lé fún ẹ kó kàn fi yẹn gbádùn. ẹ wo ẹ wo ẹ mú tẹ̀sí yẹn ra mu dání ah, ṣáàbì ọmọ lẹ́yìn ìṣá fi àwọn ọmọ sọ́nà tuntun nínú onílù tí ò sẹ́yìn kan àfọlọ́run ọba ọwọ́ tó àsìkò àti sanwó àwọn ọmọ yẹn ẹ wá ń kọ̀ọ̀pẹ́ pé kò sanwó lọ́wọ́ yín lẹ́nu ọkọ̀ kẹ́mi yá yín ṣé ẹ náà rẹ̀ bá ń sọ ni. Eh, eh, eh, mánú mi mo mọ̀ jẹ́ èmi kọ́ ni mo ti sanwó àwọn ọmọdé yìí mo dẹ̀ mọ àsìkò tó yẹ kí n san bọ̀ tígbà tí kọ́ndíṣàn tó ti ṣẹlẹ̀ ní nàìjíríà báyìí wọn kálukú láti fara mọ́ ni yá mi mọ̀ pé mi kì í ṣèyàn bẹ́ẹ̀ please jọ. ẹ bẹ́ẹ̀ wọn kó àbọ̀ ní kọ́ndíṣàn nìyí ṣé òun náà là ń sọ à ń sọ̀rọ̀ dọ́làsì ọmọ ọmọ iye owó tí èmi àti ẹ tá à ń kójọ tá fi ń tá tá à ń ṣe owó ìta fi ń ránṣẹ́ sí àwọn ọmọ yìí torí àti kàwé wọn nínú tó kọ́kọ́ séèyàn kan àfọ náà bá wò ó aláti wá owó yìí ni o o ti gbọ́ báyìí. ṣé wípé o lè pè mí láti nílò sọ. oṣù tó jọ. ok ok. o láti wá owó èyí tó ń dọ́là yìí kọ́. ṣé ah, ṣé mo ṣàlàyé fún ẹ pé a gbọ́dọ̀ sanwó ìsìn báńkì káwọn báńkì lè bá fún mi lófun tí bá ní owó láti gbà láti fi ṣe iṣẹ́ táwọn pípù yẹn gbé fún mi ni ẹ má tù mí láṣìírí dọ̀tún ọ lọ ó dẹ̀ mọ̀ pé tí n bá ti gbowó ètò ìwọ tó bá lórí ẹ̀ náà mo fi ń tọ́jú look at you géèmì tiẹ̀ máa fáìlì ara kó sáàdì máa fáìlì káwọn ọmọ mi dẹ̀ máa fáìlì ó tẹ́ mi lọ́rùn. lọ́jọ́ ni bàbá sọ ìtàn lórí àwọn ọmọ. ok ó máa kọ́ tó ṣẹlẹ̀ jẹ́ kí n sáré lọ́ọ́ hello hello hello hello ẹ máa bẹ báàgì ṣé báàgì ló wà dúró dè mí ò ń bọ́ sí ṣùgbọ́n ó ṣe sórí wọn ti bẹ̀rẹ̀ sí ní dúró dè mí wọ́n ti wà máa ìṣọ́ájú mi. Ah, gbogbo ara fẹ́ gbọ́ nǹkan afẹ́rọ sẹ́nu káwa tì lórí ẹ bí o bá yọ̀ ẹ̀dọ̀ burúkú máa yọ̀ ṣe my dear. sórí ṣe ẹ̀tọ́kọ tó lọ tọ́lọ́ lọ́ bá gbẹ̀wọ́n mi lọ́wọ́ báyìí. bá ti gbọ́ sórí owó tí mo fún ẹ yẹn mo fẹ́ kó o lójú ti ṣe ọ́ sílẹ̀ project ló fẹ́ fi owó ṣẹ́ ni kò fi ṣe o torí pé òun ra aṣọ òun ra kí ni o pé wọ́n máa ń kó yẹn wá fún ẹ lọ́fẹ̀ẹ́ nu i will take care of that so get that sin. <laughs> ẹ wo mo tiẹ̀ trust yín ẹ̀yin tó jẹ́ pé mo kàn béèrè just seven hundred and fifty thousand ẹ dẹ̀ kó two point five million lé mi lọ́wọ́ you are a darling mo kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe fún mi. kékeré nìyẹn sórí kò sí nǹkan tó fẹ́ tó bá ti jẹ́ tó wà ní kápá mi mi ní wẹ̀yìn kí n tó máa fún ẹ o ní problem rárá jẹ́ kí n tètè máa lọ. àǹbọ̀ chief bọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ gẹ̀ẹ́tì lèmi ò tí ì relé engineer. èwo eléyìí tó ti gbó yìí ó ti lé gẹ̀ẹ́tì lé láti bíi two months ago so o rí rí. àtọ oh, ah, mo dẹ̀ láìkẹ́ ọ eh, chief mo need mọ́tò yìí mo fẹ́ lọ sí blue party kan mo dẹ̀ fẹ́ dé party yẹn kí n unique mo fẹ́ wọ blue from head to toe kí n tún wá gbé blue jeep débẹ̀ so chief ẹ yá mi ní mọ́tò yìí just for three days mo fẹ́ lò. kí n yá ẹni mọ́tò mi the words yíyá ẹ owó ọ̀dà lẹ́nà ẹ̀ṣá kí mi yá ẹ ní mọ́tò àbí o fẹ́ mọ́tò kí n fún ẹ ní mọ́tò kó o lọ bí tó bá wù ẹ́ ṣebí dára ni ẹ́. Eh? àrà tó bá wùn ẹ ni kò fi mí dà gbogbo nǹkan tí n bá ní pátápátá ti ẹ ní máa ẹsítẹ́ẹ̀tì láti béèrè òkè lè rè kọ́kọ́rọ́ mọ́tò gbà ẹ mo fún ẹ mọ́tò yìí pátápátá. meanwhile báwo lẹ́yìn ṣe máa délé. tèmi ṣe máa délé fìyẹn lẹ̀ mo ti délé tán. <laughs> God bless you. Ah, my dear, o ti ń jáde. Ah, mọ́tò yìí ń kọ́. Ọlọ́run má jẹ́ rí adánidúró de onígbèsè. Ṣé o mọ̀ pé mo ṣe fẹ́ negotiate báǹkì yẹn báyìí? Bẹ́ẹ̀ ni bọ̀bọ̀ onídàáfún yẹn ń dùbọ̀ gbúrú bó ti ṣá mọ́ wájú mọ́tò mi yẹn. Ìfún tó bá rí mọ́tò yẹn, wàá mọ̀ pé ọ̀tá ajé ni dírẹ́fà tó wa mọ́tò yẹn in fact mo ní roma disturb mi ti gbóhùn yẹn dé bank báyìí sí mo hand lé àwọn ọlọ́pàá lọ́wọ́ mo dẹ̀ ti fún ní telephone number mi wọn lé mi kàn wálé kí wọ́n gbé ànádà ká kí n lọ sí follow up ni. bọ̀ ṣé ẹ ṣe ṣe ṣáà. ọlọ́run ò jẹ ọmọ pé mo smart gan. ọlọ́dọ̀ ọlọ́run ẹ kọ́kọ́rọ́ wà lónìí. ọ̀ṣẹ́ ẹ ibo ló ń lọ. èmi fẹ́ jáde. má pẹ́ o torí tiẹ̀ gan ni mo fẹ́ tètè padà wá sílé ìwọ náà ṣé pé pípè tí mo ṣe fọmọkùnrin láàárọ̀ ló kọ́ sí pírọ́blẹ́mù yìí ọlọ́run àṣàánú mi o má gẹ̀ fọwọ́ ara mi ṣera mi o. tó ọkọ ìyá mi a dúpẹ́ lọ́wọ́ ọ̀run mọ́lẹ̀ fún gbogbo ìrìnkèrindò wa látìgbà tá a ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí a dúpẹ́ torí pé ó yọrí sí rere <laughs> fún gbogbo ẹ̀sìn rèé òní gan-an níṣẹ́ wá ṣe àbọ̀rọ̀ mi ò yọ tó inú mọlẹ̀ ajá tó tìkọ́ ti kára hun hmm. àpótí adé rèé o àpótí àwọn ìyá mi ẹlẹ́yẹ àpótí adé ni ìbà lónìí o ìbà lónìí o ìbà yín lónìí o ẹjọ́ ojú wa ṣe o. Mm. náà o sí ajé padà sáàyè rẹ gẹ́gẹ́ hmm, hmm. wò mí wò iṣẹ́ rèé o iṣẹ́ lọ rí yìí o àbá mi ò yé ọ sọrí aṣọ tí ń bẹ lọ́wọ́ mi yìí gbà tó bọ́ọ̀sì àlòrè lóòrèkóòrè nígbàkigbà gbóná ilé agbára rẹ ṣọ̀tí torí lẹ́yìn ìwọ àti irúnmọlẹ̀ tá a gbé bẹ̀ ẹnìkankan ò tó gbọ́dọ̀ wọbẹ̀ mọ́ ti dé wọ ní gbogbo ìgbà kí ìgbà tó bá ti wọlé sílé agbára yìí aṣọ tó gbọ́dọ̀ máa wọ̀ rèé aṣọ ìlú ọgbọ́dọ̀ máa wọ̀ lóòrèkóòrè ọ gbọ́dọ̀ gbàgbé o wá ó lè jẹ́ bí irú aṣọ tó wọ̀ yìí ó lè wà lára rẹ àmọ́ aṣọ agbára yìí gbọ́dọ̀ lékè ìkékèégi rẹ̀ yóò lè kéègi ojú ò gbọ́dọ̀ kọ́ ọkọ́ ọkọ́ wá wọrú aṣọ tó wọ̀ yìí kọ́ sáré gbé wọlé agbára kò dá ó ti dè wọ́ o èyí ń bá wọn ẹlẹ́ẹ̀kejì wà yìí o olóríkìtì jẹ́ tí ó fi wú rí torí rẹ̀ ó fi wú jẹ́ ẹ̀dọ́ lóhùn o tó bá ti mọ̀ pọ́ ní gbé ó mú gègé rẹ̀ tó fi kọ̀wé kó sì mọ́ ọ kọ́lẹ̀. kí ló dé màá gbé sórí. ọmọ pé mẹ́ta là á pàjẹ́. mẹ́ta là á pàjẹ́. ẹ̀mẹ́ta làgbò kan o. ẹ̀mẹ́ta làgbò kan. ẹsẹ̀ mẹ́ta ń ta àgọ́. ẹsẹ̀ mẹ́ta ń ta àgọ́. ó báyìí ọlọ́pàá ẹ̀ àjọ̀nú má jẹ́ o àjọ̀nú má jẹ́ àjọ̀nú má jẹ́. àjọ̀nú má jẹ́ mo ní kí n wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún nǹkan ribiribi tó ń ṣe nínú ayé mi fún ìṣẹ́gun ńláńlá tí o fún mi nítorí ibi tí mi ò mọ ẹdẹ òun bá mi jẹ iṣẹ́ débẹ̀ èyí ló mú mi kí wá fi ẹ̀mí ìmoore hàn ó ṣe. <laughs> oyè bí pápá òtí ilé ìkúkọ tó wà nínú àwọn adìẹ táwọn adìẹ ò gbọwọ wá gbọ ọgbẹ ń gbẹ mí ó fẹ́ mú mi àmọ́ mo fún ẹ ní ìjọ charge báyìí. ìwọ ló ń bà mí nínú jẹ́. mo ń bà yín nínú jẹ́ àǹtí bíi ti báwo. ò ń dójú tì mí ó dẹ̀ ń jẹ́ kí n máa regret ìwọ ọmọ yìí kí ni ìṣòro ẹ̀ ẹ́ kò kọ́ṣẹ́ ò kọ́ kò kàwé kò sá kúrò ó mọ̀ pé bàmíjẹ́ ló jẹ́ fún mi. àǹtí mi ẹ mọ̀ kí mi náà ẹ mọ̀ kí mi kí n máa ń sí gbogbo àti máa ń pè mí tẹ́lẹ̀ kí wọ́n á rí kí wọ́n á rí mi kí máa ń sí ilé kò ń ṣe fault mi. o dẹ̀ rántí ọ̀rọ̀ mọ́ mi o mọ́ mi ní ká ṣera wa ní ẹyọ kan ṣoṣo. àǹtí mi yẹ̀wò kó jẹ̀ṣẹ̀ ń bọ́ hansi ṣe rí mo fà bèrè kinní kan lọ́wọ́ yẹn ni bọ̀bọ́ kan tó bá yẹn ra láska yẹn ọ̀dà ńlá yẹn ṣe fún mi nọ́mbà ẹ̀. ṣára yín yá ah, èmi ọ̀dà ńlá àbí Camry. àǹtí mi ṣe fẹ́ máa mú mi ṣe rẹ́ǹsì ni ẹni òun ń ṣeré ẹ àti pé iṣẹ́ kí lẹ fẹ́ bá wọn dàpọ̀ ṣé ẹ fẹ́ máa ta mọ́tò fún wọn ni àbí wọ́n fẹ́ ta mọ́tò fún yín torí kò yé mi bóyá o dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ baranda kádìlà. àǹtí mi nírì tẹ́lẹ̀ mi ṣẹ́rí mi nírì ẹ̀ tó yẹ kó rà tó ń tà ní èmi ní tà ẹ̀ mú kàn fẹ́ kó bá mi gé ẹ̀sùn ká kan kí wọ́n fi ṣe kíni kí wọ́n fi jáyé kíni. ẹ ẹ ẹ wá gbọ́ o ó dà pé díẹ̀ díẹ̀ báyìí alábọ́run ọ̀gá mi sà ẹjọ́ ibo lẹ ti rí owó tẹ fẹ́ fi ra mọ́tò kó tó di pé wọ́n á fi áńkọ́ọ̀fù lẹ́yìn lọ́wọ́. Ah, ṣé ní owó ti tèmi ọ̀nà àrànà ìyá lówó mi gbà wọlé mo ní ìyá kan ẹ eh, ṣọ́álẹ̀ màmá ò ìbàrẹ̀ one million ṣé ìyá yìí tábàjọ ń ṣe kí tábàjọ ń jáko fúnra wa ó máa ṣọṣù fún mi dẹ́gbẹ́ èmi kó máa mi ṣe kí n máa mi ṣe fine boy clean fine ra designer jẹrù tó wù mí. ẹ eh, ìyá yẹn á tó gan máa bá tó mọ́mì àti pé irú epo wo gan-an lẹ́ ń tà fún wọn torí mi ò mọ̀gbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ní nupengi àbí tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ nílé epo kù. àti mi epo bírú yẹn kọ o ṣe rí irú epo tí mò ń sọ àjọ hmm. ń ṣe kìnnà àjọ ń kò láàbù ara wa. Ah, ó ṣe ń yé mi òun ni pé ẹ̀yin export fún wọn àwọn import ó ṣe ń yé mi yẹn má bínú mo sọ ibì kan láyé máa ń gbà mú yàn tó bá wáyàn títí tọ̀ rí yàn mú wọ́n lè mú bí ọmọ èèyàn àbábúrò èèyàn wàhálà tiẹ̀ náà bá wọlé sí mi lára. fantastic báwo ni oh, how are you ah, ó ga o ah, àfi bí ìgbà tí n bá wà ní London gbogbo ẹ kúzì báyìí ó ga o owó ẹ wà mbẹ o this is this is very good i'm impressed. ẹ ṣègùn fún owó tẹ send sínú àkáǹtì. no no, that's all right. that's all right. thank you very much. Mm, ah, wọn ò tí ì wà fún yín ní ìkọkàn. ẹ ẹ mo ṣẹ̀dẹ̀ náà ṣe bẹ́ẹ̀ ń tọ̀ láti get something. okay. Mm -hmm. um, ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ mm. ẹ jẹ́ kí èmi lọ sókè mm. kí n get set fẹ́yìn so that màá lè fẹ́ ní very good nice time. that's my girl. so mm. màá ní kọ́ wọ́n entertain. that's right uh, just water for me. for me last night. Yeah, for now. all right you go feel relax. I'll be right back. okay my dear. Hello and that's my position sọ fún rìpọ́tà yẹn kó lọ rí àwọn chairman àwọn CPU party kẹ́lẹ̀ balance story okay and that's my role as the editor in chief to make sure that everything balance okay you do that sharp sharp. ẹ kú jù kù sí. ṣàlàfíà ni. àdìpẹ́sà ọmọ àdámù náà máa jọ ẹ̀ masu gari ya dai wallahi ina lagos fa ta gobe ko to insha Allah ke mu lafiya to ka kawo mun goro fa ka ji ko yawwa na gode ka huta lafiya bye hey wannan mado bedum keki ime aa anọ m na Lagos o ọ dị nọ mma ọ dị nọ mma tọkachifo mm. 给你。 gé mi jẹ kí tiẹ̀ ni mo sọ o ti fi gé mi jẹ kì í ṣe ìwé. ó tún bẹ́ẹ̀. èmi kò jíbọn ìyá lájà ẹ lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ àti tí o jíbọn ló ṣàmì lọ́wọ́ ó wà kó bá bá ńlá ẹni tó máa bọ̀ kò ní dá fún ìyá lájà ẹ bí o ṣe bọ́ máa gé máa gé ó dé mẹ́ni tó ní ó mẹ́ni tó ní wọ́n. ṣé wá rí wèrè tó wò yìí ṣé rí wèrè tó dúró síbí báyìí ó ti di egungun ẹja sí ẹ lọ́rùn tó o gbọdọ̀ gbé mi kó o lè gbé yes the battle line is drawn. mo pé lọ́la mi ò ní scores láti ṣètò pẹ̀lú ẹ̀. àìsè bó iṣẹ́ àṣẹ. Big ẹ bá ti kú tí mo pé lọ́lá wà láàyè àwọ̀ àyà àwọ̀ òde gbọ́dọ̀ ya torí àṣírí èmi ọmọ dárò gbọ́dọ̀ tú lójú ọmọ aráyé torí àṣírí ẹ̀kọ́ ń lójú ewé tí ẹ̀rù bá pọ̀ kí tó bá pọ̀ ìsàlẹ̀ òní òkú máa gbé sí kàkà kí òkú má jẹ sísè. Hey, hey, hey ẹ eh, ṣẹyẹ kí ló ṣe é ẹ sọ fún mi náà eh? ah. ẹ ẹ jọ dúró Ọlọ́run ẹ máa bá mi lọ sí hospital ẹ ní ní arrest hospital ẹ jọ ẹ máa bá mi gbé lọ ẹ jọ kó kò gbọ́dọ̀ ṣe ọmọ yẹn ẹ jọ dúró Ọlọ́run ọmọ òkú ọ̀run nìkan kò gbọ́dọ̀ ṣe egungun tàdé sọ máa já mi lọ́rùn ni kò gbọ́dọ̀ já kò rẹ gbọ́dọ̀ sọnù eh, ẹ jọ. 会了吗？ Sure. Ben. ló wá bá wọn sọ yẹn. tẹ́tẹ́ náírà. ọjà náírà ah Jímọ̀ kọ́ ni. Ben. ọmọ ìyá Jímọ̀ hmm. how are you Jímọ̀ <laughs> ìyá yín burú mi ò fẹ́ràn ìyá yín rárá kò sájẹ mọ́ mi yín láfíríkà ọlọ́bọ̀kọ̀ sànú wa nínú àti nkíra wa o ṣùgbọ́n wọ ìwà sóríire. Hmm. gbà ń bọ̀ gbà mo ti ń jìwà jẹ́ ń bẹ wá wá dúdúdú gbẹ dìmú mo ti bẹ́ẹ̀ dìmú mo ti bẹ́ẹ̀ dìmú kà ẹ kò sí wàhálà kò lè dànù. dandandan ọrùn mi o. ọmọ lọ́sàn wá. ẹ ṣáàrí pé ó ń dẹ́ nìkan ló ń lọ́wọ́ ṣé kó fèmí lẹ́kọ̀ọ́ adà ẹ̀ ń lò rẹ̀ ṣáàrí pé mẹ́rin mọ́ra. ẹ má bínú sá. Ah, ẹ bẹ́ẹ̀ ti dé sàlẹ̀ tipẹ́ ti délẹ̀ yorùbá tipẹ́ máa lọ ọpọlọ díẹ̀ díẹ̀. ṣé ń jí o pè. tí bá tọ̀tọ̀ fún kú tó ń pè mí yẹn máa para fún mi ní sixty naira. wọ́n para fún mi sixty naira. bẹ́ẹ̀ni pápẹ́ ìbẹ́dà lóhùn rárá nǹkan bá rè kí o jẹ́ wọn sàn. pápẹ́ o tí bá ro láàyè ẹni ò lè bẹ́ẹ̀ lọ sàn o jẹ́ ò rárá ẹlẹ́ ò lè rárá ilé kan. Ah, this is orange pátá àdálẹ̀ yẹn ibi tí a kà wọ̀ kàdá lọ àdẹ́fẹsẹ̀ rìn àdẹ́fọwọ́ kàdá wà àfi jẹun inú àlè èrè sí wàhálà. ẹ máa pè Friday Juma orange Juma ọlọ́sàn. Juma, Juma, Friday ọlọ́sàn. Juma, Friday ọlọ́sàn. Kò mú tẹ́jú bá mi lé o. àtẹ̀wárán pọ̀ fọ́fà àdúgbò yìí gbogbo ẹni olóṣì ni wọ́n bàtẹ́ bá nídìí wọn èèyàn ní rí wọn. lágbára Ọlọ́run. ẹnikẹ́ni tó bá béèrè mi ìkọ́jú ó dé mi. wà lẹ̀ yìí ẹ kò sí kékeré fún wa náà kò sí kékeré jìbìtì látànà ẹ̀ẹ́dẹ̀gbà ṣe ń jì mí sọ́wọ́ owó yẹn ò dẹ̀gbọ́n lẹ́nu ní ní one million tó ń ten naira tó lè máa bọ́wọ́ yẹn jẹ́ mọ́ lọ́wọ́ mo rajà lọ́wọ́ Jímọ̀ change mi dàkú sixty naira kọ̀dọ̀ fún mi change mi ó dẹ̀gbọ́n yẹn wálé ẹ̀ẹ́dẹ̀gbà sọ́wọ́ látànà ọkàn yìí dẹ̀ balẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbọ́n lọ́wọ́. Jímọ̀ ẹ ẹgbẹ́ tẹ́mi kó wọ́n jà fún five hundred naira tí ó lè fún mi change pé. wọ́n ti ní jimoh hari wọ́n ní àti jimoh o àtẹni tó gbé pamọ́ o gbogbo ẹ̀ la máa fojú rí ṣé orí pẹ́ ń tó gbèrè. ẹ bá mi wá jimoh. kí ni ẹ. ẹ bá mi wá ọmọ mi. kí ni ẹ bá mi wá ọmọ tèmi o mi ò ní jimoh látàkọ́ ẹ bá mi wá ọmọ mi o. ẹ bá mi wá ọmọ mi. mo bí tí yóò bá dáadáa ẹni mo ra ọjà lọ́wọ́ ẹ̀ ṣéjì wa kú sixty naira kò wá fún mi ní ibi tó wà ìta sí jimoh wa tajà fún mi mo dẹ̀ fún five hundred naira change mi wá kù sixty naira ó dẹ̀ wọnú lẹ́yìn lọ gbàtẹ́ mi ò dẹ̀ rí mo kàn bínú lọ ni mo wá ah ó dẹ̀ kówó dẹ̀ látàrí mi ò dẹ̀ rí gbà ǹjẹ́ mo torí ẹ̀ wá nìyẹn. ṣé ẹ mú mi débi. ẹ eh, ṣùgbọ́n nígbà mo bá ṣẹ́ǹjì tèmi ń kọ́. màá fún yín. torí mo tún ti fi forty naira gun ọ̀kadà wàá gba sixty naira báyìí. àdúgbò ni màá fún yín eh. kí ṣàfọ irọ́ ọmọ mi báyìí ó yá. báwo ṣe fẹ́ bẹ̀rẹ̀ mi ò lówó náà. máa sanwó ọ̀kadà. àrùn wo fi bọ̀ kẹ́kẹ́ ilé eléyìí ni. tílé eléyìí kọ by the right. ilé yẹn. igbó ni ibà yìí kẹ. igbó ni ebi náà rí igbó ni. bàbá ẹ wo gbogbo róòlì kí ló ṣe yín ẹ wo igbó ni gbogbo ibi tá à ń wò yìí ilé kan tó wà ń bí rèé ṣé wọn mú ọṣẹ rẹ ń bí ni. igbó ni ebi náà rí ń bí. àti wípé irú ọ̀dà wọn náà fi kun ilé tẹ̀ ń sọ yẹn. wáá ẹ wò dáadáa ẹ wò dáadáa kẹ́ tó wá bá wa ni. ó ní déètì ó ní déètì. kí ni kí ló ṣe yín. bàbá ẹ wà serious minded ṣé lẹ́ni àbígbó. mo rí pé bóni mo wá báyìí. ẹ wo ẹ farabalẹ̀. bàbá ẹ mọ nǹkan tó ń ṣe yín o. mo mọ̀. tẹ́lá dẹ̀ mọ nǹkan tó ń ṣe yín ẹ yẹ kí nǹkan tó ń ṣe yín mọ́. apá ọ̀tún mo dúró mo fẹ̀yìntì mo dẹ̀ rọ san mo tún kẹlẹ̀kùn géètì yẹn. ha ẹ sergeant ẹ kọ́ ẹ wọlé.

màmá ẹ pẹ̀lẹ́ ọlọ́run àkókò fún wa rí ọlọ́run fún wa rí. àmì o hmm. ẹ wò ṣé kí n sọ tọkàn mi fún yín ẹ wò látijọ́ tọmọ yìí ti sọ mi ilé súná mi ilé wó kò sí nǹkan méjì tó bá jọmọ mi ni mi ì tiẹ̀ ní ṣùgbọ́n ọmọ ọlọ́mọ ni ẹ wò ọmọ ọmọ mi ni a fún iṣọ́ ni wọ́n fi iṣọ́ mi ni ẹ ṣàánú mi ọlọ́pàá bẹ́ẹ̀ kíyà jẹ mí gbé torí pé ọmọ tá a wá yìí náà bàbá rí àmọ́ tó lè dà lórílẹ̀‐èdè yìí ó yìí lè wúlò fún wa ẹ ṣàánú mi ẹ má wò pé torí mi ò lówó lọ́wọ́ o ẹ jọ torí ọlọ́run ẹ jọ. ṣe rí màmá bí mo ti sọ tẹ́lẹ̀ ẹ fọkàn yín balẹ̀ ojúṣe àwa ọlọ́pàá ni láti pa ìwà ìbàjẹ́ láàrin ìlú so ó di dandan ká rí ọmọ yẹn torí pé ẹ̀yin àgbà náà lè máa ń sọ wípé ọmọ ẹni kú ó sọ ju ọmọ ẹni sọnù lọ so a máa rí in fact a ti ń ṣe a lot of investigation lórí ọ̀rọ̀ yẹn a dẹ̀ ti dákẹ́ ká ní ọ̀gá mi gan wà lélẹ̀ ni mo bá ṣe àlàyé fún yín gbogbo ipa tí a ti kó lórí ọ̀rọ̀ náà torí last time tá a lọ ọ̀gá mi fúnra ẹ̀ ló lead wa débẹ̀ èmi náà lẹ̀ wá ń bẹ̀ àmọ́ bàbá yẹn kò ń ṣe ẹ̀kíní kò ń ṣe ẹ̀kejì igbó ni wọ́n máa mú wa lọ. igbó. igbó bẹ́ẹ̀ ni. igbó lẹ́ẹ̀ rí ó dá a ayé ayé àfìgbà tó sọ lé dígbó mọ́ wa lọ́wọ́ ẹ wo fúnra bàbá ìlú wa bá mi lé o ó lóun mọ ilé ibi tọmọ mi wọ̀ ó lóun dúró síta kó n fẹ́ gba chéǹjì báwo ni ilé tún ṣe wá di igbó ó dá kò burú ẹ wo ẹ̀yin ọlọ́pàá èmi ò lè kọ́ yín níṣẹ́ yín o àmọ́ mo ń fura sí bàbá yìí bàbá Kàrímù yìí tó ṣe mọ̀nàmọ̀nà kiri mo ń fura sí o mo ń fura sí bàbá yìí ẹjọ́ torí Ọlọ́run. màmá pọ́ìntì gidi lẹ sọ yẹn èmi náà ń wo látijọ́ yìí mo ń wo bàbá yìí pé Kàrámù ẹ̀ ti pọ̀ jù Kàrámù ẹ̀ ti pọ̀ jù ó ń gbáwájú ó ń gbẹ̀yìn in fact gbogbo ìgbà tá a bá ti fẹ́ lọ bẹ̀ tá a bá rí pé a fẹ́ mú yín dání a ní mọ́ o ká má bọ́dá yín o ká má bọ́dá yín o ah, ah. dúdú ẹ̀ ti ń láta jù dájúdájú ó mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀. ẹ bá mi wá nǹkan ṣe. ó fún wa ní àdírẹ́sì kan ah, nọ́mbà nọ́mbà tírì Karimu street. ilé yẹn ilé yẹn òun ló kọ ó kàn ṣe mọ̀nàmọ́ná kiri ẹ mọ̀ bóyá n tó ṣe tó fi kọ́lé rẹ̀. tó lè mi ò ríṣẹ́ gidi lọ́wọ́ ẹ̀ ládùúgbò báraṣọ fọṣọ adásí bẹ́ẹ̀ lẹ́rọ kiri lọ adásí ẹ ẹ torí olóòwe ṣàlùmá ẹ jọ dáàdi nǹkan. dáàdi. nígbà là ń gbé a rí wọn ó wà nílé. sergeant gabriel. àbá nìyẹn. ẹ lẹ́lẹ́. sọ mo mọ̀ ti ń bẹ̀. ṣé o sí. ẹ kò sí nǹkan tó le. lórí ọ̀rọ̀ ọmọ tá ń wá yẹn náà ni. ẹ tí rí. àti rí. èèyàn ló wá fún yín rí. ẹ mọ̀ pé bí ẹ̀mẹ́ta lẹ ti mú wa lọ síbẹ̀ yẹn tó yẹ pé ọ̀nà ń dàrú mọ́ wa lójú. a kò wá rò ní station wa pé ká wá pè yín pé bóyá tẹ bá wà lọ́dọ̀ wa ẹ tún máa lè fún wa ní àǹfààní láti mọ ibi tá ti lè rí pàtó. ọmọ sọ̀rọ̀ ní ìlú yìí. ẹ bàbá ṣe rí gbogbo findings wa jẹ́ ká mọ̀ pé ẹ̀yin lẹ rí ọmọ ìgbẹ̀yìn. èmi kọ́ ni mo rí gbẹ̀yìn ẹnu géètì lèmi ti rí àwọn tó lọ bá mi lẹ́yìn ló rí gbẹ̀yìn. ẹ tẹnu géètì téyìn rí yẹn gan la ní kẹ wá ṣàlàyé. sẹ̀mí rírí lèmi àwọn tó rí mi lẹ́yìn ní final sẹ̀mí lèmi ìta ni mo ti rí ní géètì. àti sẹ̀mí àti final àtàwọn tó rí nínú ilé àtẹ̀yìn ẹ̀yin náà la ṣì ń rí bẹ́ẹ̀ tẹ́ ń ṣàlàyé fún wa ẹ kàn ká lọ́kẹ́ wa lọ ṣàlàyé fún wa. wo sáré Gabriel ọ̀rọ̀ kìnìún àti eyín ra wa mi ò ráyè tán sọ yìí mo sọ information tí mo ní mo lè ti kó n bẹ ó tán. tẹ bá dé station wa a ní dìde yìí pẹ́ ṣebí ẹ̀yin wa lẹ́yìn náà ẹ̀ túmọ̀ wà mọ́ ni ọ̀rẹ́ ni wà. kémi ò tẹ̀lé lọ sí ọ́fíìsì Sergeant Gabriel èmi ẹgbẹ́ tí máa lọ ọ́fíìsì mi ọ̀rẹ́ ṣe ń ṣe àwọn ẹ̀tẹ́ máa gbàdó dùn bò ní tí òṣèlú àti èmi ni mo ṣe é mi ò lọ. bàbá ṣẹ́rí ti yín yàtọ̀ àtijọ́ ah, ah, di nǹkan kan náà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni <laughs> police is your friend. ẹ jẹ́ ká lọ ya. ẹ jẹ́ ká lọ mo police is your friend. báwo ni mo ṣe wá bá yín yìí ṣé bí ẹ mọ ọmọ mi kékeré tó máa ń bá mi gbé báàgì wá sí chọ́ọ̀ṣì. ọmọ ìyá Canada. Jímọ̀. mo mọ bí ló ṣe. òun ló kiri lọ́jọ́ kan kó wálé kó wálé aṣàbẹ̀sí wa títí dijọ́ kejì nígbà tó dijọ́ kejì mo kọ̀ rí bàbá kan ládùúgbò wa tó bá ń ṣe bọ̀nàbọ̀nà kiri ládùúgbò ló bá dé kémi jọ kí fún un ní ṣéǹjì o ṣéǹjì ọ̀sán tó ń rà lọ́wọ́ ọmọ mi ọmọ mi ò fún un ló mo lọ́mọ wo ọmọ wo oníjìmọ̀ ń bọ́lẹ̀ ti rí olóhùn rí lánàá òun rọ̀sán lọ́wọ́ ẹ̀ kò fún un ṣéǹjì ó wá wọlé kan owó náà dání mo lé mi jímọ̀ táwa ń wá táàrí bí ẹ jọ ẹ jọ jọ bá mi sọ fún àwọn tó ń gbàdúrà pé kò jọ kó yẹn wálẹ̀ díẹ̀. bí mo ṣe bù ú so ló ní kí n ṣeun jẹ́jẹ́ pé òun mọlé tó wọ̀ ó ní ká lọ mo bá tẹ̀lé àdẹ̀dẹ́lé náà àwọn èèyàn tá a bá ń bẹ àbí wọn ẹjọ́ o ọmọ kan tó kiri ọsàn débí lánàá òun ni wọ́n ní ọmọ kiri ọsàn wọ bíi wọ́n ní gbogbo tó máa jẹ tó máa mú wà ń sọ àwọn àwọn òun ra nǹkan jẹ bá ṣe jáde nìyẹn nígbà tí gbogbo ará àdúgbò wá rí bí mo ṣe ń ṣe náà ní màmá ẹ má wò lójú o ẹ yá tètè padà lọ sí police station ká lọ report o la lọ police station gbogbo èrò ọkàn mi pé àwọn ọlọ́pàá ṣiṣẹ́ wọn bí iṣẹ́ wọn ṣe o wọn ṣiṣẹ́ wọn bí iṣẹ́ arábìnrin fún mi sí bàbá burúkú bàbá Kàrímù ẹ tiẹ̀ wá mọ tó wá bà mí lẹ́rù tí mo ṣe ní ah, àárín àwọn ọlọ́pàá yìí ò dáa wọ́n tó bá ní kó má wọn nìṣó lé yẹn àwọn ọlọ́pàá ní kò má wọn délé pé igbó ló máa má wọn lọ ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ó dáa ìyá ọlọ́mọ pè é dání kájọ lọ ọ sọ pé à kọ́ fílẹ̀ kó má wọrí àgbàlagbà ni o kò ní jẹ́ kó pè mí dání kò dẹ̀ mú wọn délé yẹn igbó ló mú wọn lọ. igbó ló mú wọn lọ. bẹ́ẹ̀ ni òun mo ṣe ní àárín àwọn méjèèjì àti bàbá Kàrímù àtọlọ́pàá kò yé mi mọ́ ẹ jọ̀ọ́ torí ọlọ́mọ kó gbogbo ọ̀rọ̀ mi báyìí òkòlé Jésù lórí kẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí. mama Canada bẹ́ẹ̀ ṣe sọ́ra yín di ọmọ ẹlẹ́ran tó ń jẹ gúngún ọmọ aláṣọ yín wá ń wo àkísà nítorí pé tara yín dàkúta ni ẹ wá ẹ mọ̀ pé ègbé ni fún ènìyàn láti fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé. kò rí bẹ́ẹ̀ o ẹ̀yin náà mọ̀ mí o ṣùgbọ́n ṣe máa ará àdúgbò ẹlẹ́nu méjì ni wọ́n mo ṣe ní police station ya police station ọ̀tá àbá lọ wọn ni kò wọ́ mọ̀ kò wọ́ mọ̀ kọ̀ọ̀kan ń purọ́ ni ó mọ̀ ṣe bá wọ́n lọ. ẹ ah, má ṣe o baba mukẹ́lá àbí kílẹ̀ pé orúkọ baba náà. karimu. baba karimu. ok olúwa. mama canada. sa. ṣe fẹ́ gbóòótọ́ ẹ mọ̀ pé n kò ní fi dúdú pé funfun yín baba Karimu yìí kò lọ́wọ́ kankan sí sísọnù tí ọmọ yìí sọnù bẹ́ẹ̀ ni kódà oore ló ṣe fún yín bẹ́ẹ̀ ni ẹgbà bẹ́ẹ̀ dáhùn lágbára ọlọ́run ọ̀gá ògo láàrin ọjọ́ méje inú adáhùn la rẹ̀ ṣe gbọ́. ẹ jẹ́ kí mi náà kí n bá yín gbàwẹ̀ kájọ gbàwẹ̀ yìí. ma kanada. tí n bá fẹ́ kẹ́ mi lọ́wọ́ bá àwẹ̀ màá ti sọ fún yín ẹ fi èmi àtọ́lọ́run lẹ̀ ó ní nǹkan ogun ọrùn ẹ yà wọlé yà wọlé ogun ọrùn ẹ yà wọlé àríyá. àríyá àríyá àríyá òkú ọmọ ẹ̀fọ́ wa. àròyé níbo ló ti wá báwo ló ṣe wọnú lé ìwà ẹ ìwọ lórí láyà ó wọnú lé ìwà ó wọnú lé ikú wá ṣé ọ̀nà kan lẹ́fẹ̀ẹ́ jẹ̀wẹ̀ ni. wo èmi ìlú máa kú ẹ wò èmi kì yóò kú ikú kankan bí kò ṣe yíyẹ kébì kí ló bá ròyìn jẹ olúwa bọ́ọ̀lù èmi mọ̀ jésù èmi mọ̀ ta ni ẹ̀yin. wo irọ́ ló pa kò sẹ́ni tó jẹ́ pọ̀ bẹ́ẹ̀ kò sẹ́ni tó jẹ́ jésù. lẹ́nu yìí ẹ̀yin màá sọ fún yín pé jésù ń bẹ mi ò wá bá yín tu àtòrùn kankan lórí ẹ̀rọ báyìí bẹ́ẹ̀ ni nítorí ọba dáfídì ní àyà yóò pa àwọn àlejò wọn ò fi bẹ̀rẹ̀ kúrò níbi kí ọlọ́fin wọn lónìí ẹ̀rọ wọn báyìí já já já já ìwọ lọ́wọ́ jáde wọn nílẹ̀ ẹ̀rọ wọn rẹ̀ ẹ̀rọ wọn rẹ̀ ah! <laughs> bẹ́ẹ̀ ni ẹ̀yin àná ìpìlẹ̀ pa <laughs> tí ẹyin bá fi orí sun àpáta ó máa ń pòórá ni bẹ́ẹ̀ ni tí àgbọn bá rí àpáta tó le gidi tó le koko náà máa pòórá ni bẹ́ẹ̀ yìí o ìgbàgbé ló ṣe láti láfi ìgbàgbé ló ṣe kàn tí kan wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ ní báyìí ó ti wá fún mi níwọ̀ jẹ mi ò tún padà sí agbègbè ìmọ̀ ó dìgbà. This cannot be the end. It cannot be my end. This cannot be my end. No. ìwọ ni àṣé ìwọ ni ìwọ olùṣọ́ josiah. ó ti dá mi mọ̀ bẹ́ẹ̀ ni èmi olùṣòtò sáyẹ̀ ládàpọ̀ ni bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó ń ṣe. ìwọ ni ọwọ́létọ̀ èmi ọmọ dára wa ìwọ ni ó fẹ́ sọ ilé ọlájà oró wọ́n ní tẹ́wọ́ bá fẹ́ ṣòro àti ìdìbò lé táwọn bá fẹ́ ṣòro àti ìdìbò àlàpà olùṣòtò sáyà ó ti tẹ ọká nírùmọ́lẹ̀ lẹ́nìí tó lọ ní pé kó o rí ìjà ọká. ìwọ ẹ̀gbọ́n lẹ̀ mí mi mi ò ráyè láti bẹ́ẹ̀ ṣàtúwé àṣà ìwọ mo fẹ́ sọ òótọ́ ọ̀rọ̀ fún ọ lónìí ọba dábìdì sọ pé àyà yóò pa àwọn àlejò wọn ò fi bẹ̀rù jáde kúrò níbi kọ́ lọ́ọ́ fi wọn ibi tó gbé kí ìṣe lẹ́yìn bẹ́ẹ̀ ni ẹ̀yọ́ dúró ni lónìí lónìí lónìí lè dágbére fún ilé wọn mi ò ráyè láti bẹ́ẹ̀ ṣàtúwé àṣà bẹ́ẹ̀ ni Aṣọ tiẹ̀ lé ìwọ. tẹ́ bá ẹ̀pù wa náà làwọn máa ẹ̀pù èyí nìyẹn ò fi bẹ́ẹ̀ dùn tó jẹ́ gbogbo ìgbà tí n bá ti ń wá síbi questions ẹ̀ má dákẹ́ ẹ̀ ní sùn and to me your silence means acceptance ó dàbí ẹni pé gbogbo àwọn charges tí wọ́n level against yín ẹ ti gbà pé lóòótọ́ lẹ̀ ṣe wọ́n as your lawyer mo believe pé inú mi ló yẹ kẹ́ ti ní confidence jù ó wá ń jẹ́ ìyàlẹ́nu fún mi pé ẹ̀ ń fún mi ní igbó tó díṣán àwọn àgbà dẹ̀ bọ̀ wọ́n ní òkú kì í fi ara pamọ́ fún ẹni bá máa sìn madam tábà wá délé ẹjọ́ as your lawyer kí ilẹ̀ expect pé kí n ṣe nígbà tó jẹ́ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ ohun tó fa gbogbo ọmọ tán náà ẹ̀ ṣe ní ọmọ abẹ́ẹ̀ ti gbàgbé àwọn charges tí wọ́n lẹ́wà gẹ́sì yín wọ́n jẹ́ kí n mọ̀ pé manslaughter ni wọ́n kà ní wọ́n ní ẹ commit impersonation wọ́n ní ẹ obtain under trick táwọn olùkan tó ń pè ní four one nine wọ́n jẹ́ kí n mọ̀ pé ritualist ni ó wàá fẹ́ lè díẹ̀ lọ́wọ́ lójú mi and mi ìmọ̀ bóyá ó ti sọ fún yín by two weeks time à ń lọ sí court ṣe mọ̀ pé èmi náà gbúdọ̀ ní àwọn time tí ma fi ṣe investigation mi well o tún wá ní láti san kankan fún yín tẹ bá help mi màá sa gbogbo agbára tí mo ní láti lè jẹ́ kí ilé ẹjọ́ kí wọ́n tamper justice with mercy ìdájọ́ yìí ò ní pọ̀ kò sí ẹ̀ṣẹ̀ tí èèyàn ṣe ìyá yìí o tá a bá gbé ní bó ṣe ká gbé i'm very sure pé ilé ẹjọ́ máa help wa out. exactly I mean it. ọkùnrin mà ní ká o olórí burúkú ni àwọn ọkùnrin tí obìnrin bá rí ẹjọ́. about it. Ẹ wò tẹ́ bá ti mọ̀ ń pẹ́ má ba mọ́tò níjẹ́ bóyá kí n lọ pe mechanic. nọ́mbà oh ìfẹ́ wa ń kó di gẹ́gẹ́ bí onígbàgbọ́ tèmi àti Dọ̀tun jẹ́ mo suggest pé ká lọ ṣe wedding ní church Dọ̀tun yarí ó ní court wedding lòún fẹ́ àṣìtorí iṣẹ́ ẹbí tó fẹ́ ṣe fún mi. bíbí kí ló dé mo dé sọ̀rọ̀ láti nǹkan ò dá mi lóhùn kí ló dé. <sighs> my dear kì í ṣe pé kò wù mí kí n fèsì sí gbogbo nǹkan tó ń sọ látàárọ̀ but i'm not happy ìwọ náà wò gbogbo àti mo ti promise ẹ wípé màá fún ẹ ní one point five nínú estimated eh, expenses wedding wa up till now mi ò tí ì lè fún ẹ ní nǹkan kan. Eh? let him know wípé mo á balance up man i'm not happy with you at all. She, ìyẹn ló one, she, ṣe ni mo wá ń sọ̀rọ̀ láti down. Woman wá dáhùn ó mọ̀ pé bá ti ṣe jọ ń ṣeré bọ̀ yẹn tó wá wedding To so, she pé n pass wrong message See ni wọ́n máa rò bóyá to one ti no no no my dear uh, no no no ah, Why are you mi lè ṣe nǹkan bẹ́ẹ̀ náà you know i love you. I love you too. Hmm, nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé owó yẹn èmi á fún ẹ màá yá ẹ To bá dẹ̀ ti ní wàá fún mi wo wo wo sórí àwa Nigerians la máa ń sọ wípé ọkùnrin ló gbọ́dọ̀ máa gbé expenses wedding ní UK tèmi dàgbà sí obìnrin lè gbé ọkùnrin lè gbé love ló matter. Hmm. Hey God God my dear you are wonderful you are wonderful one million times in fact oh, <sighs> surprise me, gan kò dìgbà tí wọ́n bá sọ fún mi wípé ìwọ nìyàwó mi kí n tó mọ̀ èmi náà wúrò kò tó ṣẹlẹ̀ ẹsẹ̀ ṣé nípa ti kẹrin ni àbí pé o wà generous amen ah, no no no no you are too much. ìfẹ́ tí ọgbẹ́ tuntun ìfẹ́ ọgbẹ́ tuntun ìfẹ́ ẹ má bínú mi lè fẹ́ ṣeré mi. ọ̀kẹ́ o mo ti gbọ́ o ṣáà má gbàgbé mi síbí bọ́dọ̀ pé mi ò lẹ́yìn kan àwọn máa tó. Báwo ni ọ̀gá ọ̀gá lọ ni ẹ? Ẹ̀wù ìgbẹ́ tí mo ti fi fẹ́ sáré yẹn ṣùgbọ́n màá hmm? tún wà máa rí ẹ̀jẹ̀. Ó dàbọ̀ rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ dẹ̀. Ẹ̀jẹ̀ ó dẹ̀kẹ́. Ìròyìn àwa ẹ̀kún ìfẹ́ lóde àìmọ́. You are looking good. Yeah. àwa àwẹ̀kùn ìfẹ́ lóde àìmọ́. àdéhùn bọ̀. ìfẹ́ my dear my dear o ò ní láti máa ronú lórí ọ̀rọ̀ owó yìí four million naira ah, you don't need it o ò ní ìdí all. Ah o oh, understand me mi ò sọ pé mo ronú but ohun amuse me? bí four million bó ṣe máa dédé disappear báyẹn ó ń yà mí lẹ́nu náà kò fọ́ ni. my dear jẹ́ kí n sọ nǹkan fún ẹ four million naira kò tó ẹ̀mí mi ò dẹ̀ rẹ́dí láti lose ẹ at all kò yẹ ń sìn wo jẹ́ kí n sọ nǹkan fún ẹ gbàdúrà kọ́ ló ń ràn mí lọ́wọ́ tó lọ́n bá ti ràn mí lọ́wọ́ i pay you back. wo sori paálé ní ìpalọ́la tójú òun ò bá fọ́ rabaraba ló máa máa wò náà kéèyàn ní hundred million wọn tó bá ti bẹ̀rẹ̀ sí ní sọnù díẹ̀ díẹ̀ díẹ̀ ó máa di tálákà. ìfẹ́ tí ọ̀gbẹ́ tuntun ìfẹ́ yìí ò ń gbẹ tuntun. ìfẹ́ ti dùn. ó dá owó yìí padà lóòótọ́ àmọ́ láti ìgbà yẹn ni mo ti rí wípé ayé mi ò mọ déédéé mọ́ business mi bẹ̀rẹ̀ sí ní collapse mo bẹ̀rẹ̀ sí ní mú fire. ọ̀rọ̀ ayé mi ò ayé mi wọ́. ní ọjọ́ kan ṣàdédé ní dídí rí àwọn èèyàn. èmi ni Miss Bọ́sẹ̀ Balógun láti Media Funds Bank èmi ni operation manager wọn anẹ́ni kejì mi ni Mr. Yemi Oyekan ẹ jọ̀ọ́ ṣá Mr. Dotun Adéwálé. Ah, anyway a mọ̀ bóyá ìwà àwíẹ̀ owó tí ọkọ yín yá ní bank wa which is five million naira with the interest of seven hundred and fifty thousand naira. èlé lẹ five million naira and with the interest of seven hundred and fifty thousand naira a dẹ̀ ti ń pè wọ́n ọkọ yín wọ́n neglect calls wa ọjọ́ tá fún wọn ó ti lapse ìdí tá fi ní pé bóyá ká wá ká wá bá wọn lé ká bá wọn ní dialogue papọ̀ nìyẹn. five million seven hundred and fifty thousand naira ẹ jọ kí ló fi dúró fún owó tó yá yẹn. collateral tí wọ́n lò which is the document ó lélẹ̀. this is the photocopy. wàá gbẹ́lẹ̀ kí n gbé níyàgbé.

mo mọ̀ pé time tó fún yín ti lapse ẹ má ti take any step máa wá rí yín lọ́fíìsì ẹjọ́ torí ọlọ́run and then báwo mo ṣe lè get yín tí bá fẹ́ rí yín. àyìn ò ṣe problem a máa fún yín ní ọ́fíìsì address wa. Yeah. Hello. ṣé ọkùnrin mi wọ ìṣá ṣó yẹ kó máa pọ̀wọ́ ẹni married man you are not a responsible married man láti ìjẹta o kúrò nílé o ò kọ́ o ò tiẹ̀ bọ́dà pò fìyàn sílẹ̀ nílé anyway yẹn ọkàn mi náà why tó gbé dọ́kúmẹ́ǹtì ilé tó lọ fi yáwó ní báńkì. rubbish! ni gbogbo ọ̀rọ̀ tó sọ iná kí ni rọ́bìṣì iná. mo ní wà tó gbé ìwé ilé tó lọ fi yáwó ní báńkì. ó rẹ̀ gbé orí ẹ̀ ti dàrú in fact orí ẹ̀ ti yí ọlọ́run ó wà insane ó mọ nǹkan tó ń sọ ara mo dé táyédè instead kó hug mi kó welcome mi wà ń bá mi sọ rubbish ọ̀rọ̀ lẹ́nu ṣé kò tẹ̀lé bá mi sọ nìyẹn ẹ ẹ gbà mí àwọn wíta láìrí òtún à ń béèrè dọ́kúmẹ́ntì olórí burúkú kọ́ lọ́wọ́ mi ṣé mi ò tó ní dọ́kúmẹ́ntì ẹ̀yìn kí ni mo jẹ́ ọ̀pọ̀ ẹ̀ fún are you mad ṣé ò èrè. ṣọ́ọ̀tì mo ti máa sọ fún ẹ mo ti máa sọ fún léyìí pé ìjọ kan máa dé a kan á ṣe ìrìn àtẹnu léyìí. sórí kò sí bí wọ́n ṣe máa mú ẹlẹ́dẹ̀ tí wọ́n máa fọ́ tó kó máa padà sínú ẹ̀rẹ̀ ni tó bá jẹ́ pé wọ́n fi owó tọ́ ìwọ tó bá jẹ́ pé o jáde láti ilé ọlá tí ò dẹ̀ kí n ṣe ọmọ ìrankíran ò ní wo ilé tó tó yìí kó wá gbèwé ẹ̀ kó lọ fi ya just five million naira ọmọ ojú ọ̀rọ̀ láre ni mo o dẹ̀ ṣe nǹkan rẹ nílé yín. kúrúkú yẹn ti dà bọ́dọ̀ la ṣé o kọ́ you must be lẹ́yìn tí mo ṣa ilé jọ tí mo ṣa ọ̀nà jọ gbogbo nǹkan tí mo ní lákàntì mo kò jọ ọjà tó kù nínú ṣọ́ọ̀bù mi gan tó bá jẹ́ wípé mo rí ẹni rà ni. owó yìí ni mo wá kó papọ̀ tí mo san fún báńkì kí ni burúkú yìí má bàa ta ilé mọ́ mi lórí kí má bàa di ẹni tó ń sùn ta nígbà tí mo rí wípé kò sí kankan mọ́ ni mo wá wò pé ṣé bí mo kàwé nígbà tí gbogbo nǹkan ti dàrú tó jẹ́ rí ṣọ́ọ̀bù mi gan kò ṣe é rí mọ́ wọ́n á wò pé kí n wáṣẹ́ síta bóyá tí bá tún lọ ń ṣiṣẹ́ ìjọba ni mo wá ní kí n lọ ka passport tí mo yà jọ kọ. màdàm ṣé ìgbà tí ẹ̀yà fún mi ó máa wà ó wà ìfàǹtì ó wà kó àwọn wà kó. sista dara ẹgbẹjọ mẹ́ta. mo fẹ́ gba passport yìí ẹjọ ẹ ní sùn wọ ẹjọ pẹ̀lú. ẹ wo ẹjọ torí ọ̀nà ẹ bá mi mú sí mú ní urgent ah. place láti lọ ẹjọ ẹ dáhùn. sísí mi dúró jọ. ẹ wo ẹ dáhùn jàre mo lọ fún ọkọ tó wà important. ẹ wo ẹ dáhùn. píjọ ẹ fún àbí píjọ ẹ lò. ṣé mi ni màá tún máa select picture fún yín ni. ẹ wo ẹ má dì ẹ bá mi wọlé. ẹ wo ẹ má wọlé ẹ má wọlé ojú ti ẹ kọ́ mi ju gbogbo ẹ lọ. ok. Ah, Maida. Báwo báwo ni? Báwo ni? Ah, kí ló ṣẹlẹ̀? Mo ti ń hàn ní àtẹnugéètì látàárọ̀, mi rẹ ní ṣígéètì fún mi. Ó mọ̀ pọ́ dẹ̀ ni mo ka ẹ̀la, yóò máa ń ṣe bí ẹni tó pọnu, tó bá ti mọ tí ò ṣe ẹ̀, yóò kàn máa sùn bí ẹran ni. Oh, I can see whether I must send bọ̀bọ̀ yẹn wé. Wo yìí tó tiẹ̀ ṣe tó kó wa máa lọ. Bébì, ṣé wàá wà lọ́wọ́ ẹ̀ mo ti bẹ ẹ̀rọ ń kí n tó wá set dining kí ló ṣẹlẹ̀ ó dà ìpójú ẹ̀pọ̀n kí ló wí lókè nǹkan tó ṣẹlẹ̀. nà ó mú ẹ̀ṣẹ̀ wo fíìmù tó bí àmọ́ ti wo tv jù. àmì ó mọ̀ kí máa dà mí ìfẹ́ kó máa ronú rárá. àwọn ibi nísìnyí. ok. láti fi ìdí ọ̀tọ̀ múlẹ̀. wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣọ́ ọkọ mi bẹ̀rẹ̀ sí ní ìwọ ìwà sí ẹ̀ nínú ilé tó bá sùn máa mú fóònù ní ọjọ́ kan bí mo ṣe mú fóònù mẹ́sẹ̀jì kan tí mo rí ló wá fi hàn mí ní tòótọ́ wípé ẹni tó gbé mi sílẹ̀ discovery yìí ó jẹ́ kí n wọ́n so devastated interview tó yẹ kí n lọ fún níjọ́ tí mo lọ gba passport yìí mi ò lè lọ mọ́. bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní lọ sí ṣọ́ọ̀bù mi padà ní ọpẹ́lọpẹ́ aláàánú kan tó máa ń sọ́pláì mi lọ́jà tí mo fi ń rí ọjà tà díẹ̀díẹ̀ lọ́yà wàhálà yóò dúró síbẹ̀ náà. pàdé ọ̀rẹ́ mi mi dẹ̀ dùn àárín ilẹ̀ àbí. mi ò wọ. àǹtí mi jẹ́ ni àǹtí mi jẹ́ ni àǹtí mi mú pa ẹ̀. èmi ni màá pa ẹ́. èmi ni màá pa ẹ́. àǹtí mi mọ ìjọ. kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀. àǹtí wọn máa ti run mí. ẹ jọ ẹ ẹ ẹ ó dọ̀nà wọn gbé chaff mi gbé chaff mi. <coughs> sórí bó ṣe wáyé tí n bá lù ẹ̀ tán màá wá pa ẹ́ tí n bá pa ẹ́ màá fi òkú ẹ̀ ránṣẹ́ sí dọ̀rẹ́. Ọlọ́run jẹ́ kẹ́ pa kí ló dé. ìwọ fún wa láyè náà. ẹ ní lókun èèyàn lọ́rùn ṣe rí ọmọ tẹ́ ẹ ná yìí ìyẹn ò dówó yín padà torí pé tẹ́ bá ná látẹ̀ ní kò lè solve problem tó wà ńlẹ̀ ṣe tí wàá mọ̀ pé orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀. àǹtí ọmọọṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí máa gbà lélẹ̀ tó jẹ́ pé every owó tá bá ti ń pa nínú ṣọ́ọ̀bù yìí tí bá ti fi ọwọ́ ara mi kó sínú save tí n bá débẹ̀ mi ò ní bá ń bẹ̀ mọ́ mo decide pé kí n máa kó owó sínú shop máa tún wá dé shop mi ò ní bá owó a supply èèyàn ní gold two point five million lánàá mo rí wípé ilẹ̀ tìṣú mi ò lè kówó lọ sí bank kó lọ sínú drawer fún ara mi mo rí o fúnra mi dẹ̀ ni mo kó síbẹ̀ mo wá débí láàárọ̀ ẹ̀sìn ló bá mi kó owó ọmọ òṣèwọ́ lórí burúkú tí òǹṣọ́rí rẹ̀ yìí ó sọ wípé àwọn ò rí owó ní ìwà aláàánú mi kan tẹ́ pé mi ò lè travel sìn lead yẹn ló ń travel tó lọ ń bá mi ra gold mo ní láti fún girl yẹn ní ten million láàárọ̀ yìí àǹtí pọ́ ti bà tèmi jẹ́. Hmm. ọmọ ọ̀dọ̀ ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ àbí kẹrin àbí kílẹ̀ pé àǹtí ibẹ̀ ló yẹ kẹ́yìn gan ti fura wọ́n ní pàálì ni. Pa pa lọ́la tójú náà bá fọ́ rabaraba ló máa dà á nígbà tọ́rọ̀ tí wàá rí bẹ́ẹ̀ yẹn ǹjẹ́ ìwọ ti check ara yín. ṣé ẹ mọ̀ pé Yorùbá sọ pé tí náà ò bá tán lórí ẹ̀jọ̀ kí n tán lè kanna I think you need to check yourself. From where? a máa sọ yẹn later. nípasẹ̀ mo pé lọ́la. irú àwọn ìlú ó ṣẹlẹ̀ ọ̀rọ̀ mi ò yé mi mọ́ tí bá ń fọwọ́ kọ̀ọ̀kan báyìí ó máa ń yọrí sí rere ni kí n má sọ mí màmá mò ń dà sọ ni o nǹkan tí mo rí lè mí ni pé gbogbo nǹkan tí bá ń fọwọ́ kàn báyìí kò ń yọrí sí. pẹ́ẹ́pẹ́ẹ́rọ ìwọ lọ́n ti ń sọ̀rọ̀ tán tí tí ọ̀n ti ń sọ̀rọ̀ tán ti sọ wípé ọ̀n dà lódì kejì ìwọ ọmọ inú ilé tó wà yìí mò ń gbàdàyé rẹ wà yìí. màmá nǹkan tí mò ń tọ́ láti sọ in essence ni pé ọ̀rọ̀ mi ò yé mi mọ́ ṣé rí bí n ṣe wà yìí ọmọ àbùjẹbùdànù ni mí tẹ́lẹ̀ bó wá di pé kí n tajà àbí kí n supply gold fáwọn èèyàn kan kówó fún mi kí n kówó síbì kan màmá kí n má bàá bẹ̀ mọ́ ẹ wo màmá ọmọ ọ̀dọ̀ mẹ́ta ni mo ti lé lọ torí pé ká kówó síbi kan ká má rí màmá ẹ ṣàánú mi mo pé lọ́lá ló wá jẹ́ kó yé mi pé ilé ayé ò ṣe é gbé lásán ara gbé láyé kódà kan torí mi ò lè dúró kó mú mi wá síbí báyìí ni mo ṣe ní kó júwèé bí fún mi kí n wá fúnra mi màmá ẹ jọ. ọ̀rọ̀ mi ọ̀rọ̀ ẹ ń yé mi bàjẹ́ àmọ́ síwájú ohun gbogbo a ní báyà bá dàrú irú làábí lẹ́ẹ̀ mọ́ ọkọ̀ ọwọ́ rẹ wá ọwọ́ làá. olùkú musu tí ọba yé ni irúnmọlẹ̀ làábí léèrè. ìbà ó ìbà bàládé tòǹtò gbọ́ bẹ́ẹ̀ lẹ́sìn tòǹtò kan lọ́rùn ibẹ̀ yín ìyá mi ayẹyẹ àtàpọ̀dọ̀ yìí àtẹ̀dàjọ́ kan àti fúnjọ lọ́rọ̀ ẹ̀yin lọ́ọ́ kàlàǹtà ẹ̀yin lẹ́ni mọ̀ pẹ́ ìrànkúlù kan ní sọ lórí omi ìran ìrẹ̀kẹ́ ẹ̀ sọ nílẹ̀bẹ̀lẹ̀bẹ̀ odò ó dín àfọ̀ Ọ̀rúnmìlà nígbà tíbi ń bá bàbá sùn tíbi ń bá bàbá jí ó ní kí ní àmọ́ bá mi lẹ́bi lọ ọ̀pẹ́ gẹ́gẹ́ ní àmọ́ bá mi lẹ́bi lọ gbọ́dì rẹ̀ yìí ọ̀pẹ́ gẹ́gẹ́ ní àmọ́ bá mi lẹ́bi lọ ẹ làárọ̀ mi bàtà kéré tó fẹ́ ní tó fa bí wáyé tó fa sọmọ ìlú ọmọ ẹgbẹ́ mi. mo gbá yín ẹ ṣeun o ẹnu tẹ̀mí kọ́rọ̀ tẹ́lẹ̀ ìrí tẹ̀mí rí ọ ìrí wípé bóyá ẹlẹgbẹ́ ni ọ èyí ń wé mèrè bálẹ̀ rẹ̀ kọ́. màmá kò wálé mọ́. kò wálé mọ́. kò kàn déédéé wálé mọ́ ni mi ò mọ nǹkan tí mo ṣe fún ọ̀rọ̀ mi kàn déédéé sun gbogbo nǹkan tí bá ń ṣe báyìí òdì ló ń bọ́ sí lára ẹ̀ òkà kí ẹ̀yin pẹ̀lú ọyìn ẹ mú lọ́hùn. màmá wedding ring ni. tìgbéyàwó tọ̀dọ̀ tiẹ̀ lọ fi ọwọ́ ràn àbí. bẹ́ẹ̀ni. <laughs> tí bá lè rí à ń kọ́. tí ẹ náà wà lọ́wọ́ ẹ. ó wà lọ́wọ́ rẹ kí n wá sọ̀tò tán fún ọ sọ́ọ̀rí òkà tó mú lọ tá a lọ sọ òkà àgbéyàwó mọ́ wá òun fi gbogbo rẹ lọ. iná ìdòkú ayé rẹ rú wò mí ní kíákíá bọ́ wọ ìlọ́wọ́ ẹ. màmá ṣe rí wedding ring yìí ní court of law èèyàn ò lè yọ àfi tá a bá divorce ara wa tá a fẹ́ ra mọ́. bí wọ́n ti tì bá ìlọ wọn gan mọ́ ìlọ kò ṣe yọ. no òfin ni. ẹ dá mo gbọ́ ẹ máa relé mo yọ̀ǹda yín inú mọ́lẹ̀ mo dúpẹ́ o. mo ní àwọn òkè màmá. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ṣíọ àṣùnlẹ́yọ̀ bẹ́ẹ̀dì rẹ àṣùnlẹ́yọ̀ ọ̀hún ti gbì bẹ́ẹ̀ ṣe kábẹ́ẹ̀dì ẹ̀ ló ṣe tulẹ̀ bó ṣe wọlé náà ẹ̀ lọ fẹ́ ṣe máa mú lọ́wọ́ yọ̀ dá. ọjà tó ń sọpẹ́ mi. ṣí ẹ̀ṣẹ̀ ni bí èèyàn fẹ́ ọkọ èèyàn ń ṣe ìgbéyàwó èèyàn ń gba òrùka ìgbéyàwó <gasps> ṣí ẹ̀ṣẹ̀ ni lọ́yà tí ẹ ò ní. tún wá bà ayé mi jẹ́ jọ fún ọgbà ogún mi nìkan sọ mí di ẹni tí ò lè bímọ àmọ́ ìgbà tí mo ṣe àwọn nǹkan tí ìyá òòṣà ní kì í ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe ní kì í ṣe ló tún pé. ẹsẹ̀ bí oyún ṣe bàjẹ́ lára mi. ọmọ dára really appreciate the gold to fún mi in fact real gold ni ó máa cost gan. but ó mọ̀ pé business ni na gold is nothing. Mm. can see <sighs> ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ eh, eh, my dear don't dúró ọlọ́run má bínú sí you see it wasn't my fault kí ṣèjọ mi bísínẹ́sì náà ni òun jẹ́ kí n mọ̀ kan tí mò ń ṣe òun ni gbogbo nǹkan tí mò ń ṣe bísínẹ́sì ni àti jẹ́ àti mu náà ni mò ń bá kí òun tì mí kiri tó tó lọ ń fẹ́ kó dáríjì mi. o ò ní láti apologize tòótọ́ yìí mo ní mo ti gbọ́ tí mi ò bá dáríjì ẹ̀ èmi àti ẹ̀ ò ní jọ lájọṣepọ̀ mi ò ní dáná fún ẹ mi ò ní invite pé kò tún wá kí mi lé mo ti dáríjì ẹ à ń ṣe ọlọ́run dáríjì wá à ń bọ̀ sí bọ́ sí ìwà adé orí mi ìwọ ọkọ tó fẹ́ mi mo ti dáríjì ẹ mo ń bọ̀ ṣe mo ní surprise kan fún ẹ. mi ni wéètì lágbèrè wéètì lágbèrè tí a ṣẹ̀ṣẹ̀ kan ló ń dá oníṣẹ́ ló ṣe bá gbọ́n dá nídìí yìí ah, mo ṣe o mo ṣe o. ọmọ dára kan sí sórí tí n bá sọ pé mi ò mọ̀ pé o ti rí picture yìí irọ́ ni mo pa o. rántí ọjọ́ kan tí mo ní mò ń wá dọ́kúmẹ́ǹtì kan mo tú gbogbo inú wọ́dúrópù mi pátá mi ò rí dọ́kúmẹ́ǹtì èyí ló mú mi sọ wípé ó ṣeé ṣe kó jẹ́ pé inú wọ́dúrópù ẹni máa tọ́jú ẹ̀sìn kí n má mọ̀ tí mo fi lọ tú inú wọ́dúrópù ẹ̀ bí mo ṣe ṣe alábàápàdé píkṣọ yìí nìyẹn. in fact this picture òun gangan ni nǹkan tó fà tí mo fi kó nílé tí mo fi pé kí n sá fún ẹ nítorí pé mo mọ̀ pé àkàrà ti tú sépò ó ti mọ gbogbo nǹkan tí mo ń bò ní kọ̀ọ̀kan wọ́n wá wò wípé àṣírí ti tú kò ẹ́fà fi ọjọ́ kan fi hùwà sí mi àbí kò sọ jáde wọ́n á wò wípé kó má lọ poison mi kó má lọ pa mí life mi wà precious mi you know eh? ìdí nìyẹn tí mo fi rọ́ wá sá. Ah, oh, oh, um, mo dára. kó dẹ̀ máa rò tó bá rántí ọjọ́ tí èmi àti ẹ̀ tá a pàdé ní gym center tí ká òṣìṣẹ́ tó fún mi ní nọ́mbà ìjọ ìnínú mi dùn jù ní ayé yìí nítorí wípé nǹkan tí mò ń wá ó tẹ̀ mí lọ́wọ́ àmọ́ ní ọjọ́ yẹn gbogbo ńgbà tí mo délé mo gbé ọ̀rọ̀ yìí sọ fún ọ̀rẹ́ mi. èmi ọlọ́pẹ́ èmi mà lọ lọ́pẹ́ o ẹ wá wò lé bàbá ẹ wá wò ṣẹ́ bàbá láyé mi lábẹ́ èmi mà lọ lọ́pẹ́ o jókòó. ṣé o tẹ lóto òyìnbó yé mi. Ah! ṣòro rẹ tọ́lọ́run ṣe fún mi ojú kí n jẹ lóto lọ ọlọ́run tó bá ń gbọ́ bọ́ńbà tó bọ́ńbà dèndé fi mi dèndé fi mi bọ́ńbà tó bọ́ńbà bọ́ńbà yẹn rí kan ọlọ́run. Ah! orí tó lọ́hùn ṣe fún mi lẹ́nu mi ìdí ẹ̀ mọ̀ kan tí mo gbé fún ọlọ́run tó tó ṣírò rẹ̀ fún mi. ọlọ́run ṣó jẹ́ lótò ni. Ah, a ní mo sọ fún ẹ orí tó lọ́hùn ṣe fún mi yóò ju kí n jẹ lótò lọ. ní ní ní sùúrù jẹ́ jẹ́ ah, ìwọ ọlọ́run. ẹ bọ̀ wá ṣùgbọ́n kí mo wait suspend nǹkan tó bá ṣẹlẹ̀ gangan ni kò sọ fún mi mẹ́. ẹ ṣé o rántí lady yìí ah, lady kan báyìí tá a máa pàdé ní gym center ó pupa tó lẹ́yìn ojú yẹn tó tó tó ní ọmọ bí ṣe bẹ̀ ṣe rí. wá báyìí are you getting it can you feel it can you see it. ọmọ tí mo ọmọ tó máa ń sún náà bẹ́ẹ̀ mo ti gẹ̀ẹ́tì ẹ̀. bí kẹ́ ò ṣe start nìyẹn ọlọ́run tó dé báyìí tó start mọ́tò báyìí mọ́tò bá ṣiṣẹ́ èmi kò rà ṣe báyìí sọ̀kan ìmọ̀ràn wò ràn wò kò wá rí nǹkan tó máa help ọ̀ yìí kò ní choice kankan ju wípé kí n bá ṣe lọ mo yẹ lọ bá nìyẹn bá ní excuse me can I help you ṣé nǹkan wà tí mo lè ṣe fún yín bá ní ṣùgbọ́n ó bọ̀ ó tún fẹ́ máa fi báwa kan mo kàn lọ sí di mọ́tò ni bí kò rán paraboléètì nẹ àmọ́ ò pé dọ̀tun dọ̀tun hey dọ̀tun kí ló fẹ́ ṣe bẹ́ǹsì ẹ̀mí kan sọ fún mi pé ó kọ́ṣẹ́ mẹkáníìkì ó kọ́ṣẹ́ télọ́rìn ó kọ́ṣẹ́ kọ̀ọ̀kan iṣẹ́ tó mọ̀ ṣe jù ni kó ṣe ṣì náà kó gbá àwọn ọmọbìnrin yìí you be player you be player ẹ̀kọ́ náà báyìí ojú mi kọta kọ́ mo kọ̀ ra rí lósìn wáyà kan ni lórí bátìrì ni mo kọ̀ ra fi sí ni gbàm tí mo fi sí báyìí mo kọ̀ wọ ní mọ́tò yẹn mo yá ni pẹ́ bọ́lá ń ṣe sọ́dọ̀ tọ́ nìyẹn. mẹ́kò ó yẹ kó o mọ̀ ó yẹ kó o mọ̀ pé mo láìkì owó obìnrin gan-an owó obìnrin mo láìkì ẹ̀. ṣìnà la bí Ah, ẹ ìwọ jẹ ká àpèsìnà lábí bọ̀dẹ̀ mi kò láìka owó obìnrin kò yẹn ń sìn. bẹ́ẹ̀ mi ló fún mi ní àwọn advice tí mo lò àmọ́ èmi fúnra mi tún wá jókòó mo wo ọpọlọ mi wípé ah kémi náà tún jáde sọ̀rọ̀ yìí torí wípé èmi náà mi ò fẹ́ miss àwọn goodies tó ní àti pé fáwọn ọkùnrin míì kó má lọ gbẹ mọ́ mi lọ́wọ́ nítorí ẹwà. sórí gbogbo wọn mi sọ látàárọ̀ gbogbo rẹ̀ pátá ni mo gbọ́ kí ló lá fẹ́ kí n ṣe lórí ọ̀rọ̀ arábìnrin ọ̀hún báyìí. bàbá ẹ ṣeun ṣe rí nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ ṣe kò pọ̀ rárá ẹ mọ̀ pé kò síṣẹ́ tí mo ní báyìí èyí náà ni mo máa ń gbé wá bá ṣé wàá rí yìí tí mo rí yìí ah! bàbá ògidì ọmọ ni ẹ̀rọ ńlá ni mi ò dẹ̀ fẹ́ kó lọ. ìdílé pé bàbá ṣé ọmọbìnrin tá à ń sún pa yìí gẹ́gẹ́ bí mo sọ fún yín lẹ́ẹ̀kan ó ṣe owó ni tí wọ́n bá sọ wípé èèyàn ní owó owó tó ń dẹ́rù bà òṣì lọmọbìnrin yìí ní ẹ wo bàbá mi wàá fẹ́ kí kí opportunity yìí kó lọ ni ẹ ẹ jọ̀ọ́ ṣàánú mi gbogbo ọ̀nà gbogbo ohunkóhun tẹ́ ẹ bá lè ṣe tí máa lè fi rí nǹkan gbà lọ́wọ́ ọmọbìnrin yìí mo fẹ́ kẹ́ ṣe fún mi bàbá ẹ jọ ẹ jọ. sórí òun máa ṣe ìgbéyàwó ló máa ṣe pẹ̀lú arábìnrin ẹ wo bàbá ó dàbẹ̀ ni pé ẹ máa ń gbàgbé àwọn kan tí máa ń sọ fún yín ìgbéyàwó kẹ ah, ẹ ti gbàgbé pé mo sọ fún yín wípé mo ní àfẹ́sọ́nà. wàá fẹ́ ìgbéyàwó máa ṣe pẹ̀lú rẹ̀ èsè gbèyí èsè gbèyàwó kan sàn ìgbéyàwó jẹkúrẹ́dú ni ògo rẹ̀ lọ́mọ bá ṣègbéyàwó èso níbi ẹ bá lá ń ṣètò ìgbéyàwó yìí tẹ́ bá ń ra gbogbo nǹkan ó lè rà ó lè rà àmọ́ kinní kan ló jẹ́ kókó tó jẹ́ pé owó ara rẹ ló gbọ́dọ̀ fi rà òun ní òrùka ìgbéyàwó òrùka yìí ẹ̀ kì bọ́wọ́ nì owó ara rẹ ló gbọ́dọ̀ rà níbi ọba ti lára tán gbé wá bá mi àlá ṣiṣẹ́ sí i ń bí n bá ṣiṣẹ́ ọ̀tán tó bá dijọ́ ìgbéyàwó tórùka ẹ̀ bá ti wọ ọwọ́ rẹ̀ báyìí lọ́ba gbògo kódà kó jẹ́ pé tọ́rọ́ báyìí ló ń lórí lójúmọ́ tọ́rọ̀ ti di tiẹ̀ bó jẹ́ sísì sísì ọ̀hún ti di tiẹ̀ bó wá ní kó ní owó káàkiri ayé yìí ìwọ lọ ní kó mọ kó mọ yínú ọlá ni. àmọ́ ó lè wọ̀ ọ́. sọ orórùka mi sọ̀rọ̀ rẹ̀ yìí má jẹ́ kó ṣèèṣì wọwọ́ rẹ mọ́ o. mo dára mo ti ṣe ẹlẹ́dẹ̀ẹ́ àfikún dáríjì mi ọjọ́ hm. tó sọ fún mi wípé kò lóyún torí wípé mi ò fẹ́ fẹ́ rárá mi ò fẹ́ fẹ́ ẹ̀ nígbà tí mo gbọ́ pé olóyún ó jó ohun ìbànújẹ́ fún mi nítorí wípé àsìkò yìí gan lèmi àtìyàwó àfẹ́sọ́nà mi là ń plan ìgbéyàwó tiwa náà ìfúdè ti rìn jùlọ láàrin èmi àti ẹ̀ nígbà tó wá sọ pé olóyún ìdí nìyí tí mo tún tọ̀ wá báyìí lọ. ọmọbìnrin jọ́sí tí mo ṣègbéyàwó pẹ̀lú ẹ̀ ah, ó ti lóyún. Ah, Elédùmarè ọmọ ọmọ ṣe ń wò ó ọ̀rà ń fẹ́ ọmọ ọmọ ṣe ń wò ó ọ̀dà. bàbá ah, ó dẹ̀bẹ̀ pé ètìtì máa ń gbàgbé nǹkan ṣá ewu ibi tí níyàwó ti máa fẹ́ àfẹ́sọ́nà mi a lè ti ń plan ìgbéyàwó wa oyún tóun níyẹn ìbànújẹ́ ni fẹ́mi mi ò foyún lásìkò yìí mi ò fẹ́ èsè wí mọ́ ń gbàgbé àmọ́ òun ní ní di méjì kìnnú bíyan. Ah, bàbá èmi ò fi lè mi ò fẹ́. ọ̀fẹ́ kí lọ́lá fẹ́ ká ṣe gan pàtó báyìí. ẹ ṣeun ẹ wọ bàbá nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ ṣe ò pọ̀ rárá ṣe rí oyún tó níyẹn mo fẹ́ kẹ́ bá mi wá gbogbo ọ̀nà kó wálẹ̀ ẹ dẹ̀ máa wo èmi náà ti gbìyànjú mo ti gbìyànjú wípé kí èmi náà lo gbogbo tí mo lè lò kó yẹn fi wálẹ̀ àmọ́ ògbà tí má ti ń gbìyànjú báyìí bí a mo sínú omi fún ni pé kó mú ìgbà yẹn ò ní mú mi àmọ́ mo wá rò wípé ah dọ̀tún dọ̀tún kí ló ń fọpọlọ ẹrù ṣé olópọlọ ní ẹmọ yìí kò ní ẹmọ kan tó ń ṣe ṣé bó ní bàbá ń gbẹ́jọ́ tọwọ́ kan mo wá rántí pé kí tètè máa bọ̀ lọ́dọ̀ yín kí wàá sọ fún yín mo mọ̀ pé ẹ̀yin nìkan kan tẹ máa ṣe fún mi láti jẹ́ kó yẹn wálẹ̀ ìdí yẹn tí mo fi wá ẹjọ́ ìṣàánú mi. wọ́n fẹ́ kó wálẹ̀. wálẹ̀. Hmm, ọ̀sẹ̀ kan la máa ṣe ọ̀gbọ̀ ọ̀sẹ̀ a máa ṣe ni àmọ́ sẹ́yìn sọ́sì ń gbà kó máa bá òun lájọṣepọ̀. bàbá ló jọ lóhun àti ènìyàn kó tá a gbọ́dọ̀ pé jẹ́rìí rọ́ àwọn gbìyànjú o ń gbìyànjú àbòsílẹ̀ mi ò fẹ́ ó lọ́ba tán kíra rẹ kú oríire mi kò kíra rẹ kú oríire. mo rí tí n bá ti tó bá ti rí mi báyìí ìyẹn ògbàgbà fẹ́ ní jẹ́ kí inú rẹ bàjẹ́ inú rẹ sì ní bàjẹ́ orí ìyá gòkè ọsẹ máa ṣe pọ̀ tó ọlọ́sẹ̀ máa ṣe pọ̀ yìí tó o bá ti fi ra ọwọ́ rẹ kẹ́ tó lájọṣepọ̀ wàá fi rojú ara tiẹ̀ tó o bá ti bá sùn báyìí bàbá domi sórí ilẹ̀ ló ń bọ̀ bàbá ju abẹ̀bẹ̀ sókè báyìí ibo ló ń bọ̀ ilẹ̀ ní o máa wálẹ̀ kílẹ̀ tó mọ́ ni. bàbá ẹ gírí bàjẹ́. ọmọdára kò ṣe rí. dọ̀tun ṣé pé kò ṣe nínà tó nà mí òun ló bọ oúnjẹ lára mi. Ah. ẹlẹ́tàn ni ẹ́ olè ni ẹ́ olójú kòkòrò ni ẹ ẹgbẹ̀jítú ni ẹ ó wá mú olè mọ́lẹ̀ dọ̀tún four in one. Um, dọ̀tún mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ mo ní mo ti dáríjì ẹ tí mi ò bá dáríjì ẹ mi ní ṣe gbogbo nǹkan tí mo ṣe yìí ìwọ náà dẹ̀ ti promise mi pé o máa lọ lẹ́sìn o máa lọ kẹ́rù ẹ̀ ó dẹ̀ máa padà sọ́dọ̀ mi àjọ máa ṣe bá ṣe ń ṣe tẹ́lẹ̀ kí ló tún wá kọ̀ ti dáríjì ẹ̀. o wọn rò pé bí mo fi ṣeré o mo promise ẹ bí mo ṣe wà á sìn mo lọ lọ kẹrù mi ni mo dánwó takú síbí ni mi ò ní lọ mọ́ ọ. títí wà lọ wà lọ kú ọ so that àjọ máa gbé papọ̀. ẹni tó lórí ọjọ́ ìsìn ara gbé láyé tá bá wà ní àṣẹ àṣẹ táwa ṣiṣẹ́ ká tó gùn kẹsọ́ra ẹ̀ dọ́tún. ẹ má dà. pàkúté ti mú ọlọ́dẹ ọ orí adé ẹ̀ ti wọ̀ fìyà òun ka ìgbéyàwó tó fún mi kọ́ leléyìí ọ àdàrọ òrùka ìgbéyàwó tó fún mi òun ni mo tún rọ pẹ̀lú góòdì mi òun ni mo fi ṣe handchain ọwọ́ ẹ̀. tó rọrùka mi sọ̀rọ̀ rẹ̀ mọ̀ jẹ́ kó ṣèèṣì wọ́wọ́ rẹ mọ́ o bóyá ilé nílẹ̀ ń ṣeré ìfẹ́ nífẹ̀ ti yí ọ lórí dẹ́gbà bí òkúta bọ́ra ní lọ́wọ́ ẹ gbọ́dọ̀ wọ ọwọ́ rẹ mọ́. sọ gbọ́ ọmọ wí kókókó báyìí náà rán fàdí tí o. yẹ́n gbọ́dọ̀. Ah! lọ rámirámi láàárọ̀ ẹnìkan ò tún ráàbọ̀ ẹ̀wọ̀n. ẹ̀yin obìnrin ẹgbẹ́ lẹ́gẹ̀dís lẹ́gẹ̀dís lẹ́gẹ̀dís lẹ́gẹ̀dís lẹ́gẹ̀dís lẹ́gẹ̀dís lẹ́gẹ̀dás. ọdún ọ̀gìntàn ó ṣì là máa ń lóore ọjọ́ mi lọ́jọ́ ọmọge ọ̀pọ̀rọ̀ yàrá yé ó lọ ọ̀pọ̀rọ̀ yàrá kí ló dé tó fọ̀rọ̀ yàrá òwe ṣé ìwọ mọ̀ fẹ́ ni abínibí dání ìfẹ́ mi dání ìyó tó bọ́n ẹ̀tàn kan nínú ayé mo wá sí ẹgbẹ́ mi kan rẹ̀ oh! mo ṣe lọ́rùn ọmọ dára lọ́sùn ayébíyí mo yẹ ẹgbà ẹgbà ẹ dáràn ẹ dáràn ẹ dáràn ẹ dáràn ẹ gbà ẹ gbà ẹ dáràn. lọ́yà láti gbà náà mo wá pinnu pé ọkùnrin kọkùnrin tí wọ́n gba iwájú èmi ọmọ dára ìṣàrúgbó ìṣọmọdé iṣẹ́ agbani kò ní fi ara rẹ̀ lọ nítorí ọkùnrin ló dá mi lọ́rọ̀. it's okay madam this is too bad you shouldn't have taken law into your hands. lawyer hell has no fury like a woman scorned. but eh, àwọn obìnrin ò rí bákan náà and more so èèyàn kan ló ṣẹ̀yìn ǹjẹ́ ẹ lè recollect gbogbo èèyàn tẹ́ ti ṣọṣẹ́ fún. kí lè expect kí lè expect from me I should have done worse tí àyè bá gbà mí sí ọkùnrin. wẹ́ èmi máa gbìyànjú tèmi gẹ́gẹ́ bí legal practitioner and gẹ́gẹ́ bí mo ṣe ti assure yín tẹ́lẹ̀ pé màá make sure pé ilé ẹjọ́ tamper justice with mercy ìjìyà yẹn ò ní pọ̀ and again aṣọ tí ẹ wọ̀ yìí àtijọ́ tí mo ti máa ń wá bí náà ni máa ń ba lọ́rùn yìí why ti ẹ fi change ẹ and aṣọ yìí tí mo ti dọ̀tí kó dábò ti yẹ. àwọn ọlọ́pàá ní mi ò gbọ́dọ̀ bọ̀ wọn ló máa stand as evidence ní court. Okay ọlọ́run àrùn wà lọ́rùn màá tún méjọ kí mo yọjú sí yín kó tó di bàtà lọ sí kóòtù and i'm telling you again pé ilé ẹjọ́ wọn máa ṣe yín láàánú. lẹ́yìn atótónu agbẹjọ́rò méjèèjì yìí ilé ẹjọ́ yìí rí ẹ̀rí tó dájú pé arábìnrin ọmọdára Thompson ló jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án gẹ́gẹ́ bí bá ṣe ti mọ̀ wípé ẹni tí ó bá pani pẹ̀lú idà dájúdájú idà náà la fi pa á àmọ́ fún akitiyan agbẹjọ́rò yìí ilé-ẹjọ́ ìfojú àánú wo olùgbẹ́jọ́ náà láti fi ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára lo ìgbà. court. ọmọ dára thompson o ọ̀sìn rí ọmọ dára thompson ọ̀sìn rí o kí ló dé tẹ́ o tó fàyè lẹ́fẹ̀ẹ́ ṣùnà àmì kí ló dé tó fa ààyè lẹ̀ fún èṣù kí ni ká ti pè yọ̀wé. èdè ibi ìgbéyàwó dọ́mú àlọ́ ìṣòro. ọ́fíìsà eh, eh, eh, jọ̀wọ́ má bínú madam ẹ jẹ́ a dúpẹ́ pé life imprisonment ni wọ́n fún yín wọ́n tọ̀ tó bá pé wọ́n ní kọ́ lọ́gbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ kí la fẹ́ bọ́ lọ́n fa ah, and again any government lè dé lọ́la kí wọ́n dẹ̀ sọ pé àwọn fẹ́ kí gbogbo àwọn prisoners kan fẹ́ dá wọn lẹ̀ lọ́fẹ̀ẹ́ ṣàbí pé ẹ̀sìn ní hope wọ́n ní tí ẹ̀ bá wà ìrètí ń bẹ so I wish you best of luck. ẹ eh, mo jí. lọ́ọ̀yà ẹ ṣe gan ẹ ṣe gan fún gbogbo akitiyan yín lórí mi tí ẹ̀jẹ̀ kan pa mí àmọ́ wọn kúkú ti pa mí torí ẹni tán fi sẹ́wọ̀n gbére bí ẹni tán ti pa sáyé náà ni àti pé tí mi ò bá tiẹ̀ wá kú náà kí ni mò ń dúró ṣe láyé àmọ́ o ọ̀rọ̀ èmi ọmọ dára Thompson á jẹ́ ẹ̀kọ́ fún takọtabo. ọmọ dára Thompson kí ni ká ti gbé yìí èdìdì ìgbéyàwó ṣe wá dógún ọmọ dára thompson adekini ká ti pè yí. èdè ibi ìgbéyàwó ṣe wá dógún. ó bára lé ẹni ṣeun tó dùn ni ó sì là máa ń rán ẹ ọjọ́ mi lójọ́ ọmọge ọ̀pọ̀rọ̀ yàrá yé ó lọ ọ̀pọ̀rọ̀ yàrá kí ló dé tó ń foró yàrá òwe ṣé ìwọ mọ̀ fẹ́ ni abínibí dání ìfẹ́ mi dání ìhò tó gbọ́n ẹ̀tàn pọ̀ nínú ayé ó wá jẹ́ kẹ́nìkan e, kó tiẹ̀ ṣe é lọ́rùn ọmọ dára tó ń sin òkú ọ̀sìn ẹni afẹ́ làmọ́ ẹ̀. E a ò mẹ́ni sẹ́ni òwe ẹ̀tàn kúnnú ayé i love you torí ẹ orí ahọ́n ló wà o obìnrin tí ń tọkùnrin jẹ bẹ́ẹ̀ lọkùnrin tóbìnrin jẹ wá gbẹ́lẹ̀ òfin gé nìyẹn.